your house now a shop? <laughs> it is the highest end Namakum Season Bonanza promo with lots of instant free gifts. Really? Yes. For any higher thermal refrigerator, chest freezer, standing cooker, or washing machine you buy, you get an electric kettle, microwave oven, Mamador vegetable oil, or smoothie maker. And if you buy a generator, you get an engine oil with it. Visit any Thermocool showroom or selected outlet near you and grab your instant gift for any Thermocool appliance you buy. This promo runs from December 13, 2021 to January 29, 2022. For more information, visit www.thermocool.com.ng Offer valid while stocks last. Terms and conditions apply. Thermocool, always there for you. Uncle Dentist, in be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, Now, hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. some people go just promise you berekete but dem go only fit give you bere some no go fit do pass bere if dem too try sef eh some fit struggle give you bereke hmm, but you see glow eh hmm, omo dem no go just give you berekete hmm, dem go even give you berekete plus plus join sef. Yes, oh, when new and existing Glow users enter Glow Bracket Plus Plus, they will begin enjoy 100 Naira MB bonus data on top every first recharge recharge of the month, another 60 MB bonus on top every other recharge of the month, and another 400% call time bonus. And if you be new Glow subscriber encore, now 1000 Naira bonus credit, then go first take knock you welcome on top all the recharge them. This one pass all four. Nah, This one now Berekete Plus Plus. Just dial star 777 hash or activate new Glow SIM. Make yourself fit get joy on top your unlimited value. Waiting for Glow Berekete Plus Plus. Glow, joy unlimited limited. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala. mẹ́ta <laughs> aládìsá ojú eh, rẹ rèé tójọ mẹ́ta láti last year olùkú mi ibi wọn ni wọn lọ sá lórí ewé. láti òní ah, ah. mo ti bọ àdúpẹ́ ṣàánú wa gbé wa ókè ah, ṣe ah, lè kí ló dé olùwàyí àwọn apárí. ilẹ̀ yìí àti tòkè òkun mi ò gbọ́ra mi dáadáa o. ọmọ mhm. ojú ẹ̀ ajá balẹ̀ ìròyìn ká tó máa ka ìròyìn yẹn lọ. ó yá o àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ẹ má bínú pa kí yẹn kó ojúmọ́ ojúmọ́ owó ojúmọ́ la o àmọ́ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ti iná ọmọ rárá tí ó ń ṣọṣẹ́ lọ́wọ́ láwọn apá àbí kan wọ́n sọ fún wa pé ilé epo kan ní Basọ̀run tún pè ní Ọlárẹ̀m wọ́n ní òun náà ń jóná. bákan náà ní Liberty Academy hmm. ní ìdí ìrókò hmm. wọ́n ní ilé òpópónà kan bẹ́ẹ̀ tí wọ́n pè ní Jubilee Road hmm. wọ́n ní níbi Jubilee Road yẹn pé ó ń jóná lọ́wọ́lọ́wọ́ báyìí Liberty Academy ní ìdí ìrókò ní agbègbè odò ọ̀nà eléwé ńlẹ̀ Ìbàdàn Jubilee yẹn gangan ó ń jó lọ́wọ́ báyìí ẹ dákun dábọ̀ ẹ̀yin aláṣẹ tẹ̀rín sí panápaná ẹ̀yin aláṣẹ tètò ààbò ẹ̀ ń tẹ̀ tún ní àwọn irinṣẹ́ míì náà lọ́wọ́ àsìkò yìí ohun gbogbo ń fẹ̀fẹ̀ ẹ dákun o hmm. àníṣòfò ẹ̀mí o. àmì o àníṣòfò dúkìá náà kọ́lọ̀njọ́ kó ṣàánú wa torí olè tó dàbí iná ò sí hmm. tí wọ́n mọ gbé nǹkan ẹ̀ lọ tó sì lé. tí o sì lè ṣe nǹkan kan hmm. ah, ọlọ́run dákun ṣàánú wa o gbogbo àwọn ará àdúgbò náà bá a bá ń jáde ńlẹ́ láàárọ̀ àsìkò tá a sì wà yìí ẹja ṣọ́ra ṣe bàbá jáde ká pa gbogbo náà lé eh. ẹyọ wáyà lẹ bó bá ṣeé ṣe ẹyọ fíìsì lẹ ṣé torí kẹlẹ mú mi tútù. tó tọ́ ni o àsìkò yìí ti ẹ̀ tútù. Ah, ó ti tútù ọ̀rẹ́dì oúnjẹ tẹ́ sì gbé sínú fìríjì hmm. ìyìngbẹ́ ti gbé sí látàlẹ́ náà mọ́jú ìyìn náà tó ẹyọ lẹ̀ yóò tútù tẹ́ fi dé lọ́sàn-án ah. ojú ò ní tì wá o ẹ dákun à nítorí nǹkan tá a jẹ ká lọ kó bá ilé kó bá àdúgbò kó bá àwa ara wa gan fúnra wa hmm. ààbò tòun ti ṣe Elédùmarè adájú lórí gbogbo kó wà wá. tó kùtùkùtù ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni kùtùkùtù là ń gbóhùn àdàbà. bọ́jọ́ bá sì ti bẹ̀rẹ̀ sí kanrin náà lókùn tá a gbóhùn ẹyọ rírì ọ̀ka ẹ̀ la. ẹyẹ oriri. Hmm. Hmm. òní yóò sàn wá sówó yóò sàn wá sọmọ àtàkù ti ṣe baálé ọ̀rọ̀ láṣẹ ọba mi òkè. Hmm. òní lọ́jọ́ ìkọkànlélógún oṣù àkọ́kọ́ ọdún twenty twenty two kọ́lọ́njọ́ kó ṣàánú wa gbogbo ohun tí à ń béèrè fún kó ṣe nìkan mọ́ kíá. aládìsá anábùlù ó kọjá wa dáadáa ẹni tí ọba débi ò lè mọ ń tọ́sẹ̀lẹ̀. àdúpẹ́lẹ́ <laughs> ọlọ́run fresh fm orí samson akíndélé ah. ó sì ń bọ̀ ah, tó bá dọjọ́ iwájú wo oh, hmm. ọ̀ka àjọ wà lórí orí mọ́fì hmm. ọ̀rọ̀ sì ń bọ̀ tó bá dọjọ́ iwájú tọ́pẹ́ eh, oyin san ọ̀rọ̀ sì ń bọ̀ tó bá dọjọ́ <laughs> iwájú ọ̀mọ̀wé akínkúnmi i ah. deserve my comment. ọ̀rọ̀ sì ń bọ̀ tó bá dọjọ́ iwájú. yanjú adégbìtẹ́ Ah, ah. gbogbo pátá lórí ni. Ah, ṣé bẹ́ẹ̀ mi rè as a good and well trained reporter gbogbo nǹkan tí o yọ <laughs> comprehensive report ń bọ̀ àdáni get together ìkànnì fresh fm mm, jákèjádò ilẹ̀ nàìjíríà gbogbo ibi tí iléeṣẹ́ fresh fm wà tí wọ́n rú débi ewé tí wọ́n ta débi ègbò ọ̀gá wa kó wa jọ lánàá ẹ jẹ́ àjọ fojú rinjú bá a ṣe ń gbóhùn ara lókèrè yẹn ẹ jẹ́ àríra ńgbà àríra tán àrí oríṣiríṣi àwọn character hmm. àwọn characters ńlá alágbára àdúpẹ́ Ah, iléeṣẹ́ Fresh FM kò ní í bàjẹ́ ẹni tó lọ́n wá fi ṣe òpó àti ọ̀wọ̀n ìkànnì yìí ọ̀mọ̀wé ọláyínká joel ayéfẹ́lẹ́ eh, ó ti da kò dáa mọ́ kò ní í dé bá láṣẹ ọba mi òkàlà àti gbogbo nǹkan tó mí àti èyí tí omi tó wà lábẹ́ ah. ẹ̀ka ẹ̀ Èdùmàrè kó fi ìṣọ́ rẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ́ wá bá wa ń ṣàmì náà lé inú yín ó dùn ọkàn yín abalẹ̀ ayọ̀ yín á kún ẹ rògolo lọ́la láwọ́láwà lákòótá ilé abilẹ̀ alẹ́ àṣẹ. ẹ fọwọ́ lápá kí o tó bá ká díẹ̀ mọ́ yín bí ojú five thousand lọ mọ́ mọ́ àkáǹtì nọ́mbà mi lórí ẹ̀já sọ̀rọ̀ lẹ́yìn sí. ẹja mọ fún yín láwọn kókó tó wà lóhùn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí bí ìṣe wa mẹ́rin ló bá wa wá sóde Nigeria Tribune àti Vanguard ló wà ní ìkí àtẹ̀mí ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ mi ẹ kú ojúmọ́ o. The Punch Daily Sun méjèèjì wà ń bí àmọ́ ìròyìn àkọ́kọ́ ìkìlọ̀ ní í ṣe hmm. Abdulsalami àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe kìlọ̀kìlọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà yìí pé márùn lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ògùn ẹrù bí gúnugún bá ṣe irú rẹ̀ apá hmm. lórí ìran àkàlàmàgbò tó bá dán wò yóò yọ gẹ̀gẹ̀ lọ́rùn tẹ́tẹ́tẹ́ ni owó òrànwó orí epo tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ yọ bó doṣù kẹfà ọdún tá wà ń bẹ̀ yìí hmm. èèwọ̀ ni o. Hmm béèyàn bá dán wò ẹ̀tẹ́ kò jìnnà sí ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ tòun ti àwọn àkọlé míì náà tó tẹ̀lé hmm. bá bá dojú ọ̀gbagadè ẹ gbọ́ ah. sánù ohun sánù sọ ó ga o. sánù sọ̀rọ̀ lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune lórí bí wọ́n ṣe ní ọjọ́ ìkẹtàdínlọ́gbọ̀n oṣù tá a wà nú ẹ̀ yìí jákèjádò orígun mẹ́rin ilẹ̀ wa Nàìjíríà gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ibẹ̀ ni wọ́n ti fi ẹ̀hónú hàn lórí owó ìrànwọ́ orí epo tá a mọ̀ sí subsidy tí wọ́n ní ìjọba ń gbèrò rẹ̀ láti yọ wọ́n ní tó bá sì yọ tán ó ṣeé ṣe kówó tààrà jálẹ̀ epo kó gbẹnu sókè epo nìkan kọ́ o gbogbo nǹkan pátá ni ó padà kàn àti ntẹ́nu ń jẹ àti ntí a fi ń ṣẹ̀ṣọ́ àwọn tó pera wọn ní Senior Staff Association in Nigeria Universities SANU àwọn ni wọ́n pé ẹ wò ó gbogbo ẹ̀ka àwọn pátá làwọn ti ń gbáradì torí pé labour ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ó ti fún àwọn látìlẹ́yìn àwọn náà sì tún ti labour náà lẹ́yìn ọ̀rọ̀ ti wọ́wọ́ ọwọ́ ti wọ́wọ́ àwọn ó sì sọ̀rọ̀ ọ̀hún tó ti kúnná pé àwọn ó fi ẹ̀hónú hàn bíjọba bá lọ ṣe pẹ́rẹ́ fún àwọn àmọ́ lókè rẹ̀ Nigeria Tribune tún gbé ìròyìn kan tí wọ́n ní yóò tó bí oṣù kẹfà ọdún yìí oṣù June kí wọ́n tó mọ ìgbésẹ̀ tí wọ́n gbé lórí afẹ́yọ owó ìrànwọ́ orí epo. Oh Hmm. Hmm. èmi kọ́ ni mo sọ ìgbìmọ̀ kan tó rí sí ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà National Economic Council àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn Nigeria Tribune. lórí òfin tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òdìbò tá a máa ṣe lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ bá gbàgbé àjọ elétò òdìbò ọkọ̀ gbé àwọn ọ̀rọ̀ kan jù ú ta gbangba wálé àìpé tọ̀ ewu ń bẹ fún ètò òdìbò ọjọ́ iwájú orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n tọ́ka ọ̀rọ̀ àìlétò ààbò tó wọ́n tọ́ka ọ̀rọ̀ olúluwọ̀ ìlú Àbújá wọ́n sì tọ́ka àwọn àléébù bòmíì náà tó jẹ́ pé àwọn ti mú kí àtúnṣe rere débá nínú àbádòfin tuntun àmọ́ wọn ò tí ì buwọ́ lù tán yányán o ṣùgbọ́n gbọ́ ọ̀rọ̀ déwájú lẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà jẹ́ kí wọ́n fi apákún itan kó lè ṣe é pín kóhun gbogbo wà létòlétò tágbàdo tọmọ tiẹ̀ wọ́n ní báwọn kan ṣe ń sọ pé kó làwọn kan ní kó fà Yorùbá sì bọ̀ wọ́n lólóòótọ́ ayé wọn òpógún ṣèkàṣèkà tó ń bẹ́ńbẹ́ òmọ́wọ̀n ẹgbẹ̀fà ọjọ́ ẹ̀san ọ̀pẹ́ títí ni òjò ròdùn ni adíáfọ́ ọ̀rọ̀ gbogbo ti ń da kápò èyí tí ò dún fa wọ́n mẹ́sùn ọ̀rọ̀ wọ́n fi kan agbẹnusọ́lé aṣòfin gbẹ̀. Hmm. bẹ́ẹ̀ nìyún náà bínú tán gbàjàbíàmílà yarí ó ní èmi lẹ́pẹ̀ hmm. lọ́lọ́tẹ̀ èmi ni mò ń fagi iná sẹ́yìn tá a sì ń gbìyànjú pé kí iṣu jiná káró òun gúnyan jẹ ẹ mọ̀ burú o ẹ̀yin làìdá ti ń gbénú èèyàn bí wọ́n ṣe ń nà ká àléébù sagbẹnusọ ilé asòfin ilẹ̀ nàìjíríà hmm. ńlò náà nà tiẹ̀ padà tó sì ń sọ ọdún mọ́ ẹ pé ọkọ̀ tuntun tuntun ló ní ẹ má fọ̀rọ̀ kọ ọkọ̀ kóun lọ́rùn ẹ lọ tààràtà gbàgede ojú ewé kínní ìwé ìròyìn the punch ibẹ̀ ni ìròyìn wà. ẹni bá rí ìwé ìròyìn nàìjíríà Tribune mú tó bá wojú ìwé kejì rẹ̀ yóò mọ̀ pé ọ̀rọ̀ wà ńbẹ̀ torí pé ẹnìkan tó fìgbà kan jẹ́ olórí ìjọba ọmọ ológun lẹwa nàìjíríà hmm. general abdulsalam abubakar retired ó sọ lánàá pé òun wòye ni òun gbọmọgbọmọ ikọ̀ Boko Haram tí wọ́n ń ṣọṣẹ́ àti àwọn agbésùmọ̀mí tí wọ́n fojoojúmọ́ ṣòro tó fi mọ́ àwọn tí wọ́n ní àwọn fẹ́ ya dànù kúrò lára Nàìjíríà àtàwọn míì náà tí wọ́n ń sán bàǹtẹ́ ìjà lójoojúmọ́ tó fi mọ́ àwọn ajínigbé pawó àtàwọn míì tí wọ́n ń tàjẹ̀ sílẹ̀ ní ọ̀nà burúkú ó ti jẹ́ kílẹ̀ wa Nàìjíríà ó wà ní kòríta kò yé mi mọ́ oníṣẹ́ rí àfi káwọn tó jẹ́ bí olórí wa kí wọ́n gba àmọ̀ràn ní tòótọ́ kí wọ́n sì tẹ̀lé bí kọ́ ojú kan náà là á wà tá a sì mọ yípo bíi iṣẹ́ àbábà ńgbà tá Àtíkù ó sọ̀rọ̀ Àtíkù ní ṣẹ́ẹ̀rí àfi kárí olórí tí awọ rẹ̀ kájúùlù òun nìkan lọ́nà àbáyọ sáwọn ìpèníjà tá à ń fojú winá yìí ńgbà tí sọ́tàntilẹ̀ Sókótó ó sọ̀rọ̀ sọ́tàntilẹ̀ Sókótó ní ẹjẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa ìfikùnlukùn kájòkó bí ọmọ ìyá ká sọ̀rọ̀ òun nìkan lọ́nà àbáyọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune bẹ́ẹ̀ wẹ̀ àwọn tí wọ́n jẹ́ bíi ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ wa nàìjíríà wọ́n ti ń pé àwọn tí ń ṣèpàdé àwọn sì fẹ́ fi ẹnu ọ̀rọ̀ jóná pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kó mọ̀ di pé ẹgbẹ́ òṣìṣẹ́ yóò da kànga sínú ìrẹsì fáwọn hmm. torí bẹ́gbẹ́ òṣìṣẹ́ láwọn ṣe ń gbáradì pé àwọn fẹ́ fi ìfẹ̀hónú hàn lórí owó orí epo tí wọ́n ní wọ́n fẹ́ tún fi lé tí wọ́n sì fẹ́ yọ owó òrànwọ́ orí epo wọ́n ní tí àwọn ò bá tètè sọ̀rọ̀ yìí kíákíá ó ṣeé ṣe ó ṣeé ṣe kí ni ẹ̀já mọ́ lójú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune bó ṣe jáde nù. ìwé ìròyìn Daily Sun àwọn àkòrí ìròyìn kan rèé tí wọ́n tún tẹ́ pẹpẹ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní orí ló yọ wá o nílẹ̀ Nàìjíríà bíi bẹ́ẹ̀ kọ́ nǹkan ọ̀bá ti ṣe aṣọ èkùrọ́ mà fẹ́ bọ́lẹ̀ tán ikú mà fẹ́ wọlé ọlá ẹni tí í ṣe eegun ṣoṣo ti parí ike olórí lórílẹ̀‐èdè yìí ààrẹ Muhammadu Buhari babalọba El-Rufai ṣe àwọn iṣẹ́ àkànṣe ìmúlùdùn kan hmm. ní ìpínlẹ̀ Kaduna kí n baba lọ sí tí baba ṣi tí baba ní El-Rufai hmm. ah, kú iṣẹ́ takuntakun orí ẹ pé pọ̀ eléyìí iṣẹ́ ló ṣe o ńgbà hmm. bàbá ò gbéra láti máa lọ àfi gbẹ̀ àdó olóró ló dùn o ṣùgbọ́n abẹ́rẹ́ lọ kọ́nà okùn tó dí ah, ọlọ́run mi o àmọ́ ní ìpínlẹ̀ Imo fíìmù míì tún rèé o láàrin ìjọba ìpínlẹ̀ Imo sí Okorocha wọ́n ní ṣe rí Okorocha gbogbo àwọn ìdààmú páàdì tó débá lásìkò tá a wà yìí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ lábẹ́ ètò ìṣàkóso ìgbà tó ṣèjọba ń bẹ̀ ní ń dà á láàmú èmi kọ́ ojú ewé kínní sí ìkẹjọ ìwé ìròyìn ti Daily Sun ńlẹ̀ ti rí Kanu wá fi adé dí ọ̀rọ̀ kan lórí o ó ní òun Nnamdi Kanu kì í ṣe èmi o Hmm. òun ò délé ẹjọ́ ńjọ́ kan kó ń sọdún mọ̀ pé wọn ò mọ ipob rí mọ́ àníṣe ipob yìí òun gbé lórí gan ni o ẹ lọ sójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ẹ̀kúnrẹ́rẹ́ wọ́n pe amọ̀ ẹ̀ sójú ìwé kẹfà tó ìròyìn kan rèé tí ń bẹ ní ojú ìwé kejìlá ìwé ìròyìn ti Nigeria Tribune ìròyìn ọ̀hún àti ìròyìn tí wọ́n ní àjọ INEC sọ tó gbé jáde ọ̀fẹ́ tún bára mu bẹ́ẹ̀ yẹn bá rí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigeria Tribune sí yóò rí i pé ọ̀rọ̀ ètò ìdìbò twenty twenty three ló wà ńbẹ̀ hmm. tí alága àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà Professor Mahmood Yakub ó sọ lánàá pé ẹ wo ohun tó ń kọ òun lóminú àtomi òde òun ni ipò tí ilẹ̀ wa Nàìjíríà wà lórí ètò ààbò tó mẹ́hẹ̀ ó ní bọ́dún twenty ṣe ń súnmọ́ wa táwọn náà láwọn ń gbáradì fún ètò ìdìbò ẹ wo ètò ààbò tó mẹ́hẹ̀ yìí nǹkan ni o ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nàìjíríà Tribune lọ́wà àmọ́ ìròyìn tí mo lọ́wà lójú ìwé kejì láhùn ń lọ́ tako ọ̀rọ̀ kan táwọn Yorùbá máa ń sọ pé gbàmígbàmí kò yẹ àgbà ẹranko ń lé mi ọ̀yẹ́ ọdẹ tó bá gbójú àmọ́ orí adé kan ló ti ń pariwo gbàmígbàmí yìí ní ìpínlẹ̀ Èkó ńgbà táwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bíi méjì fìjà pẹ́ẹ́ta ààyè àti ẹyẹ wọ́n ní wọ́n da ibì kan ní Lagos Mainland Local Government èrè aláàmú débi pé orí adé ní ẹ̀yin aráàlú ẹ mọ̀mọ́ sàṣùpìyẹ ẹ̀yin ìjọba ẹ mọ̀ gbà wá ojoojúmọ́ ni wọ́n mọ̀ ń ja ìjà èmi òjò ìwọ ojú mi ẹ wò ó wọ́n ti fẹ́ ba nǹkan jẹ́ máa la ó ń bẹ lójú ìwé kejìlá ìwé ìròyìn nàìjíríà Tribune. yorùbá sì bọ̀ wọ́n ní hmm. àgbègbè kò ní sọkún làlújá bọ́ọ̀bù àbí ó máa fẹ́ bọ́ dúra. kó má fi ẹbọ dúra. Ah. Hmm. tọ́ ọ̀dà à ń tẹ̀ sọ́wọ́ iwájú àwọn òròyìn kan tún rèé tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2023 èèkàn kùgbù kan sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Niger nígbà tí ó sọ̀rọ̀ ó ní Bọ́lá Ahmed Tinubu ó ṣe gómìnà lẹ́kọ̀ọ́ ńgbà kan àná rí ó sì tún bẹ̀ ṣe wàá tún Nàìjíríà náà ṣe mm-hmm. ẹnìkan náà tún wá sọ̀rọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn tó jẹ́ aṣòfin nínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìlà oòrùn àríwó orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní tá a bá parọ́ lókun Ah, yàyà bello ìwọ ló yẹ kó lọ ṣàárẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọlẹ́jẹ̀ ọ̀dọ́ ọ̀tagun orí ẹ̀ pé ìrírí pọ̀ fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yìn káyọ̀ gbogbo ọmọ nàìjíríà hmm. gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ibẹ̀ gangan ni ìròyìn yẹn wà àmọ́lẹ́bàá rẹ̀ ìròyìn kan náà tún rèé o tí wọ́n ní hmm, kúkú kẹ́kẹ́kẹ́kẹ́ kúkú ètò òdìbò nínú ẹgbẹ́ òṣèlú APC láti tún gbé àwọn olóyè ẹgbẹ́ kalẹ̀ ìwọ́ ló tukọ̀ tí nǹkan ó fi sanmọ́nà fún sáà yìí lásìkò yìí dàsìkò yìí wọ́n ní màálàmí ń lọ ṣáájú ìgbìmọ̀ abalabi tí ó máa rí sí ọ̀rọ̀ tòfin nígbà tí ìjọba ìpínlẹ̀ Kogi lábẹ́ Yàyà Bello wọ́n ní ìwọ ló wà fún àkàtà ti ọ̀rọ̀ ètò ààbò ẹ wá jọ lọ hàn wó apápọ̀ àtàwọn ọmọ ìgbìmọ̀ tó kù ètò òdìbò ẹgbẹ́ òṣèlú APC láti yan àwọn ọmọ òye alága oyè kankan tí wọ́n tukọ̀ rẹ̀ láti mú kí nǹkan ọ̀sán mọ́nà hmm. ẹ lọ ṣiṣẹ́ lé lórúkọ ẹ fún mi lábọ̀ ẹ lọ sójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun. ìròyìn kan bẹ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ìròyìn kan sì tún bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard àmọ́ Dr. Gbèsàbí wọ̀rọ̀ tí Gani Adams sọ́nbì tí ń ṣe ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ yóò bá oh. olóyè Gani Adams ní àwọn ọlọ́pàá ni o àwọn ọlọ́pàá ni gbogbo ètò káfapá kúntan kó lè bàa tó há pé káfọwọ́ wẹwọ́ kó lè bá a mọ́ tónítóní ká ṣàtìlẹ́yìn fúnra ẹni ká lè bá a rí ojú àwọn ọ̀daràn tí wọ́n ń ṣòro ní òpópónà márosẹ̀ Ìbàdàn sẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló láwọn ò gbà á hmm. tó bá jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá gbà káwa tá a jẹ́ ọdẹ tó gbójú àtàwa tá a tún mọ ojú òògùn tá a lè pa bìnírè ká pín wọn lọ́wọ́ ni àá ta làwọn tí wọ́n ń fojú ọ̀nà márosẹ̀ èkó tí wọ́n fi ń ṣe bùdó tí wọ́n sì ń ṣòro wọn ni gbẹmọgbẹmọ àwọn kan tí wọ́n ń gbẹ̀mí tí wọ́n sì ń jínigbé lójú òpópónà márosẹ̀ ìbàdàn sẹ́kọ̀ọ́ yìí ó ti wá fẹ́ pọ̀ jù àmọ́ báwọn ṣe nawọ́ ìfẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá pé ẹja akẹyìn lẹ́yìn làwọn ń pa wọn àwọn dá dúró ni ojú ìwé kẹwàá ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ ni ọ̀rọ̀ yìí wà wọ́n ní ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní ọmọ èkó pàtàkì ọmọ èkó pàtàkì ní ìpínlẹ̀ èkó àwọn ni wọ́n ti ní owó tí wọ́n ní káwọn dírẹ́bà ọkọ̀ èrò kan máa san tí wọ́n ní eight hundred naira kan tí wọ́n ṣẹ̀ gbélé ẹ̀ lórí tán ní ìjọba ìpínlẹ̀ èkó ló gbélé ẹ̀ lórí pé wọ́n máa san wọ́n ní à bí ìgbà tẹ́ ẹ fẹ́ máa jẹ́ kí orí máa ta àwọn tí wọ́n jẹ́ bíi dírẹ́bà ọkọ̀ èrò ni o ara èrò ni wọ́n sì ti padà máa yọ ẹjọ́ kí lẹ ṣe fún wọn tẹ́ fẹ́ mọ gbowó púpọ̀ báyìí lọ́wọ́ wọn ìbẹ̀ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard. ọ̀dà ká tó kọjá lọ sójú ọjà àwọn àkòrí míì tún rèé ara ohun tó ń fà á tí iṣẹ́ àṣepatì tó fi ń pọ̀ lórílẹ̀‐èdè yìí lára àwọn iṣẹ́ àkànṣe gbogbo tíjọba ti gbé jáde òun rèé o wọn ni àwọn olúwayé sábàámu bọ́ ọba ti gbaṣẹ́ ọ̀ọ́sanwó o kọ̀wé fún kọ́ńtíráàtì kó lè bọ́ sí ọ lọ́wọ́ ọ̀ọ́sanwó ńgbà táwọn náà bá gbá gbogbo owó wọn san lọ́tún wọn san lọ́sìn lẹ̀ wọn ò bá ní parí iṣẹ́ mọ́ wọn ní lọ́dún tá a wà yìí ọ̀bẹ ọ̀ padà bá wọn dì í jígà ọ̀ padà ṣá wọn lẹ́sẹ̀ lórí rẹ̀ lẹ́ni bá ti ló wọn fawọ́ lọ orílẹ̀‐èdè nàìjíríà sẹ́yìn láti ibẹ̀ lọ ká sọdá kẹsẹ́ ká lọ sójú ọjà ìgbà tá a bá padà dé àgàdà ó ṣe bẹ́ẹ̀ yóò dàrú ikán tẹ́ rí yóò ṣe bẹ́ẹ̀ ah. yóò faṣọ san ìmú ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ lọ́nà mobile video. ọjọ́ twenty twenty two bẹ́ẹ̀ ni ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer doctor ea ojo jp túnbọ̀ wá sí the apostolic church nigeria ọjọ́ area headquarters ogutula junction arúlógún road ọjọ́ ìbàdàn friday january twenty one twenty twenty two ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di pé ìṣọ́ òru máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ títí di yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator pastor jj ọfọ jp ọjọ area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr es awojide jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹ̀ lẹ́rìí túkàn lọ́dún yìí lórúkọ jésù pàdé mi tó já e jù. wà á ṣeré ọmọ ìyá mi. Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí yẹn. tẹ bá fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king ní service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe bó bá jẹ́ mẹkáníkà àmújẹ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ̀ wọ́n mójúlẹ́jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò ọjọ́ ti pẹ́ tí ṣé orin ti jẹ́ ohun àmúyangàn láwùjọ kódà ó tún ti gbajúgbajà ju tàtẹ̀yìnwá lọ. àǹfààní rèé fẹ̀yìn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin láti kọ́ṣẹ́ mọṣẹ́ orin kíkọ lóhùn èlò orin fi ọpọlọ ṣàgbékalẹ̀ orin fáwọn òǹkọrin tàbí fi iṣẹ́ orin wá òòjọ́. àyè ti ṣí sílẹ̀ báyìí o ní interlink polytechnic tó kalẹ̀ sí ìjẹ̀bújẹ̀ṣà nípínlẹ̀ ọ̀ṣun fún kó wá láti wá kọ́ nípa bá a ti ń pilẹ̀ orin gbogbo ẹ̀kọ́ tó rọ̀ mọ́ orin kíkọ bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ ni wọ́n á kọ́ yín kódà ẹ ó tún mọ bá a ti ń lo àwọn ohun èlò orin ìgbàlódé bẹ́ẹ̀ ni yàrá tó ti ń pè lórin tí wọ́n á kọ́ yín pé pérépéré ọdún méjì péré lẹ́ ó fi ní ìwé ẹ̀rí Diploma nínú ìmọ̀ ẹ̀rọ orin ìyẹn music technology tó ṣe é lò ní ibikíbi. lóòótọ́ àwọn interlink polytechnic kájú lò láti tún ẹ̀bùn orin yín ṣe dójú àmì. ẹ wá gba fọ́ọ̀mù nínú ọgbà interlink polytechnic main campus ìjẹ̀bújẹ̀ṣà main road ìjẹ̀bújẹ̀ṣà nípínlẹ̀ ọ̀ṣun. ẹ sì lè béèrè àlàyé sí i lórí wẹ́bsáìtì wọn at interlinkpolytechnic.edu.ng tàbí zero eight zero three zero six six zero seven four nine zero nine zero one six one hundred nine six zero. ẹ darapọ̀ mọ́ interlink polytechnic lónìí kàlà yín ìwá sì ń ṣẹ̀ṣẹ̀. Prọfẹ̀tà Adéyẹmọ Presidential Wonderland ní Sọ́gunró Ọlọ́run àrà ó wà ń o. Bí wọ́n bá ń pẹ́ wòlíì dà, a wá. Apostle of Wonder Prophet Samson Ọlásùnbọ̀ Adéyẹmọ Babanbaba ṣe o ti Christ dancer Wonderland lẹ́bàá ilẹ̀ pàgọ́ dípà Sọ́gunró nítòsí Akínyẹlé Mọ́níyà ń bàdàn. Àsọtẹ́lẹ̀ alágbára tí baba rí fọ́dún twenty twenty two ta wà yìí. Làkòrí ta fẹ́ pé ogun èrò àgbáyé sí o. Ẹ wá pariwo sókè wípé Olúwa yí ìpinnu ọ̀tá mi dànù lọ́dún yìí o. Ìpinnu ọ̀tá ni kẹ́yìn rájò tọ́mọdé mọ́. Ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ ìlérí. Káwọn nísàlẹ̀ láì gun àkàsọ̀ agogo ah, friday ọ̀sẹ̀ yìí twenty one january ó máa lágbára aago mẹ́jọ òwúrọ̀ nípàdé àkọ́kọ́ kátó akẹ́lu agbami night of wonder bẹ̀rẹ̀ laago mẹ́wàá alẹ́ pásítọ̀ tí o fawọlé wà mbẹ̀ pásítọ̀ daniel ọ̀dẹ́rìndé pásítọ̀ ẹ̀fọ́ adéòkè pásítọ̀ ṣẹ́gun ọ̀nàtọ́yìnbó Pastor ọ̀làtúndé jacob pásítọ̀ olúwọlé benedict bẹ̀bẹ̀ ń bọ̀ ní friday ọ̀sẹ̀ yìí ẹ wọkọ̀ akínyẹlé láti ọjọ́ ẹ sọ̀kalẹ̀ ní sógunró ẹ ó ti rí pátákó àjúwe wonderland níbẹ̀ tẹlifon zero seven zero three seven four three three eight nine eight olúwa o yí ìpinnu ọ̀tá mi dànù lóṣù tá a wà yí prọfẹ̀tà adéyẹmọ residence wonderland ní sọ́gun ro ọlọ́run àrà wà ń bẹ̀ o. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, yam and bean porridge, igbo, and we to mention Bada Fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. Leeds City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Leeds City University. Knowledge for self-reliance. University. operation seven two seven tó ti operation seven two seven extraordinary restoration the wait is over. operation seven two seven twenty twenty two edition holds this tuesday twenty fifth january twenty twenty two at dela event and conference center opposite gbaremu market ẹlẹ́yẹlé poly road ìbàdàn. gbogbo òkólọ rẹ lọ́lọ́run pastor mrs ebolu olúwaṣeyí bákàrẹ jp yóò mú padà bọ̀ sípò lọ́nà tó tayọ pẹ̀lú ìfàmì òróróyìn àwọn sàǹkùsàǹkù ránṣẹ́ ọlọ́run tí ó pẹ̀lú màmá gbọ̀rọ̀ mi rò ní seven to seven pastor sam ojú authority reverend edward lord kẹ́hìndé àlàbí prophet michael fakilẹ̀ pastor C ọláyà pastor damilola karunwi àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtolórin ẹ̀mí bí olúwa lónìí bísí dáre pop prophetess gbogbo mi fún mi melody evangelist bukola akẹ́ adéṣẹ́wẹlẹ̀ jésù prophetess Bisi aláwìyé àlùkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aago méje alẹ́ ọjọ́ ṣẹ́gun yìí ní gbogbo wa yóò wọ aṣọ funfun pàdé arúgbó ọjọ́ tí yóò sọ̀kalẹ̀ sí délẹ̀ event center níbi ọjà agbára mú lójú ọ̀nà márosẹ̀ ẹlẹ́yẹlé sí tí yóò sì máa péré fún gbogbo wa host is pastor mrs ẹ̀bùn olúwa olúwa ṣèyí bákàrẹ̀ jp your restoration is certain in christ jesus be there. Be there. Hello there, shopper. Do you need a one-stop shop for all your household shopping needs? Look no further, because Rejoice Place Supermarket and Rejoice Place Local Market is just for you. <laughs> yeah, for your assorted variety of straight from the farm, fresh and organic healthy food supply. Rejoice Place Local Market stocks up fresh produce weekly, and the Rejoice Place Supermarket offers you toiletries, wines, beverages, canned foods, and lots more more than you can imagine, all in a serene and conducive environment. And the attendants are all smiles and jolly. Visitors at number 42 Liberty Road by Bola Ige bus stop, adjacent DB Fueling Station, Okado Ibadan. Telephone 0818 715 4256 or 0909 888 0153 and on social media at Rejoice Place Supermarket. Summit University of uh, the University of Ansarudin Society of Nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs BSc Biology, Chemistry, Computer Science, Physics, Biochemistry, Mathematics, Microbiology, Islamic Studies, History and Diplomatic Studies, BSc Accounting, Business Administration, Banking and Finance, Economics, Political Science, Mass Communication, Summit University offer provides world-class education in a serene and conducive environment. Kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng Summit University of Management, Anamsa ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadíẹ̀ kádákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀ jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀ jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀ jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic importation odò Jọ́dánì ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ibadan. telephone zero eight zero two five two four nine two eight zero you can afford afford to miss out. ajá balẹ̀ ajá balẹ̀. tán ẹ ṣeun ṣeun hmm. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa tẹ̀ ń wò wá bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ bá aláìkẹ́ ẹ bá ṣíà rẹ̀ kó kárí ilé kó kárí oko kó lè jàǹfààní náà fáwọn ẹlòmíì ajá balẹ̀ ó ti tún fẹ́ gbéra bí ẹṣin funfun gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ bá a ṣe wá kọ̀wé ìròyìn náà lóòrọ̀ tòní kí olúwa kí ó ràn wá lọ́wọ́ ẹ fetí sí ìròyìn náà iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ gbàgede ojú ewé kejì ìwé ìròyìn ti the punch ni mo ti gbé fẹ́ ṣẹwọ́ lóòrọ̀ tòní ìròyìn tó ń ṣèkìlọ̀ ìkìlọ̀ bí ìròyìn ìròyìn bí ìkìlọ̀ ńlọ wà ń bẹ̀ lórí ọ̀rọ̀ ti àyọwó òrànwọ́ àyọwó òrànwọ́ kúrò lórí owó epo ìbẹ̀ lọ̀rọ̀ dé dúró gẹ́bíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe kọ́ ṣe kìlọ̀kìlọ̀ ṣáájú pé tọ̀ kí kálukú tètè máa ṣarajọ bó bá ti di ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ọdún 2022 àwọn ó yọwọ́ ìrànwọ́ kúrò lórí owó epo àwọn ó sì tì í sí fírì bí kálukú bá ṣe ń ra epo ni kí wọ́n máa fi tà á fún àwọn aráàlú ọ̀rọ̀ yìí ni wọ́n fì tí wọ́n sì fà títítítí pé owó ìrànwọ́ epo ó wà ńbẹ̀ à ń repo ní ọgọ́jọ náírà ó lé díẹ̀ sókè wọ́n ní ńgbà wọn bá yọwọ́ ìrànwọ́ orí epo kúrò ńbẹ̀ epo máa lọ bíi ọgọ́rùn-ún mẹ́ta ó lé díẹ̀ wọ́n ní pẹ̀lú eléyìí kò lè sanmọ́nà fáwọn ọmọ orílẹ̀-èdè yìí ìyún ni wọ́n fà lọ́dún tó lọ àmọ́ ńgbà tí ó di bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún yìí ní January yìí ni wọ́n ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í jókòó àwọn ìjókòó àpérò kan àwọn àgbààgbà wòrò ṣàṣà tí wọ́n mojú lẹ́jà ọ̀rọ̀ ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ti lọ síwájú bẹ̀rẹ̀ àwọn náà tẹnubọ̀rọ̀ wọn ni ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí ẹni pé wọn ò mọ bí nǹkan ṣe ń lọ láàrin ìgboro òlu bí wọn ò bá wá mọ̀ ẹ̀jẹ̀ àfi yé wọn yí pé lásìkò yìí o nǹkan ò sanmọ́ná fáwọn aráàlú ìṣẹ́ àti òṣì tó mú àwọn èèyàn sùn sùn sùn kò jẹ́ wọ́n gbádùn twenty twenty three ó sì ń kànkùn ṣé ẹ fẹ́ fi ebi ọ̀pá gbàfọ́ mẹ́kẹ́ pa gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ni ẹni ó ti fìgbà kan ànárí jẹ́ olórí ológun ńlẹ̀ wa nàìjíríà abdulsalami bàbá sọ̀rọ̀ hmm. nígbà bàbá ó tẹnu bọ̀rọ̀ ó ní àhà olórí wa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ tí ẹ̀ máa ro ti àwọn aráàlú mọ́ ìgbésẹ̀ tẹ́ ẹ bá fẹ́ gbé wọ́n ní ìgbáyégbádùn aráàlú ó gbọ́dọ̀ ṣe pàtàkì múmúlòkun àyà yín wọ́n ní ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ààbò ó jẹ́ àwọn nǹkan kan tó ṣe pàtàkì jùlọ tẹ́ gbọ́dọ̀ tètè wáwọ̀ kọ́ fi ṣàdálé lórí kó tó di pé ẹ mọ bí ìlọsíwájú ọ̀rọ̀ ti ètò òdìbò bá ṣe lọ fọ́dún 2023 ńgbà tí ebi ń pa wá tọ́lọ́ṣẹ́ ń kiri wọ́n ní kí ni àjọṣepọ̀ láàrin méjèèjì ọ̀rọ̀ epo yìí ẹ fowó ìrànwọ́ orí epo ẹ sì jí ó wà bó ṣe wà káràlú máa jẹ mùkútù tìyún lọ kí ètò òṣèlú náà sì máa lọ lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ wọn ni kété tẹ bá ti lè yọwọ́ ìrànwọ́ kúrò lórí owó epo àfàìmọ̀ kẹ́ má máa rí òkú àwọn èèyàn títì pé ebi lọ pa wọ́n tí wọ́n sì fi gbẹ́mí mì wọ́n ní covid nineteen ó ṣe tiẹ̀ lọ níjó oníyìn àìlétò ààbò tó gúnmọ́ ó tún ń fọ́nmọ orílẹ̀-èdè nàìjíríà lápé ẹ̀ tí wọ́n ń gbé fọ́múlà búkú mi bọ̀ lórí ọ̀rọ̀ owó epo kò yẹ kó rí bẹ́ẹ̀ o sanu àwọn náà ṣe kìlọ̀kìlọ̀ tiwọn àmọ́ nígbà tí àwọn tó wà lágbọ́nrin ti ètò òṣèjọba sọ̀rọ̀ ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa nàìjíríà National Economic Council NEC wọ́n ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan igbákejì ààrẹ orílẹ̀‐èdè yìí Yẹmí Ọ̀ṣínbàjò àtàwọn gómìnà gómìnà nígbà àwọn jókòó àpérò nílé àpáta pààrà rẹ lólùlùwà ìlú àbújá lọ́hùn lọ́jọ́bọ̀ thursday àná ni wọ́n sọ̀rọ̀ ìpè tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó jáde látẹnu ọ̀gágun abdulsalam abubakar retired wọ́n ní àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àgbà nílé ẹ̀kọ́ gíga fásitì èyí o senior staff association of nigeria universities sanu wọ́n ní ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn yìí wọ́n èdèdè lérí lásán o tí wọ́n bẹ́ẹ̀ lérí wọ́n ó rí i pé wọ́n ṣe é ni o wọ́n ní ohun tá a wá ń wò lásìkò yìí láti ọ̀dọ̀ ìgbìmọ̀ tó rí sí ètò ọrọ̀ ajé náà ni pé bọ́bá ẹ̀ di oṣù kẹfà ọdún tá a wà ńbẹ̀ yìí hmm. Hmm. a wà wá bá a ṣe ṣe láti wá yọwọ́ òrànwó epo kúrò níbẹ̀ ṣùgbọ́n lásìkò tá a wà yìí ó dàbẹ́ ni pé a kọ́ káfàró náà o kí nǹkan má bàa dá wàhálà lẹ̀ ah. sánú ni dánwò ẹ̀ mọ̀ pọ́lọ́wọ́n ọ̀kọ́là ẹ lọ tààràtà sójú ewé kejì ìwé ìròyìn ti the punch tíntín orí rẹ̀ ń lè mímú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ó wà ń bẹ̀. jẹ́ kí n kí ọ lẹ́yìn lórí ọ̀rọ̀ ti Abdulsalami kí n wá fi nǹkan kan kún lórí ọ̀rọ̀ tí Fáyẹmí sọ kí n tó wá mú nǹkan kan lórí ọ̀rọ̀ tàwọn sánù náà ká pin torí pé ìròyìn tó wà ń ta yìí ó kan tó lórí tẹlẹ́mù ní Nàìjíríà ó kan tọmọdé tàgbà ọ̀rọ̀ tó bá ti jọmọ́ ọ̀rọ̀ ti epo petrol bó ṣe ń tabalé yọmọ taboko hmm. ojú ìwé kejì ìwé ìròyìn Nàìjíríà Tribune ìròyìn kan wà ń bẹ̀ tí wọ́n ní olórí ológun nílẹ̀ wa nígbà kan rí general abdulsalami abubakar retired wọ́n ní òun ló sọ̀rọ̀ lánàá tó lóun wòye pé wàhálà àti ìdojúkọ ikọ̀ boko haram àwọn agbésùmọ̀mí àwọn tí wọ́n láwọn fẹ́ ya lọ kúrò nàìjíríà àwọn míì náà tí wọ́n ń sán bàǹtẹ́ oró tí wọ́n sì ń ṣe ikú pani àwọn ajínigbé àwọn ajínigbé pawó wọ́n ní ó jẹ́ kílẹ̀ wa nàìjíríà wà ní kòríta kò yé mi mọ́ tá a mọ̀ sí crossroad nígbà tó ń sọ̀rọ̀ yìí abdulsalami sọ̀rọ̀ ní ìlú abuja ibẹ̀ ló ti sọ̀rọ̀ yìí síta pé ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa àwọn tó wà nípò agbára àtàwọn tí wọ́n pera wọn ní olórí ní nàìjíríà wọ́n gbọ́dọ̀ gba àmọ̀ràn torí pé bí èèyàn bá fẹ́ tẹ̀síwájú kọ́ya wá àwọn èèyàn kúnra ni tí wọ́n mọ kó tí wọ́n sì mọ ya ọpọlọ fún un ó ní bẹ́yẹn bá gbọ́kànlé ọgbọ́n nú ẹni gẹ́gẹ́ bí ìrírí tóun ti rí gẹ́gẹ́ bí olórí orílẹ̀ ọgbọ́n inú ẹni ó ṣeé ṣe kó ń tọ̀ wọ́n takú sójú kan náà kó mọ̀ lè tẹ̀síwájú ó ní ilẹ̀ wa nàìjíríà wà ní kòríta kò yé mi mọ́ ó ní ètò ààbò sì jẹ́ kan gbòógì nu wàhálà àti ìdààmú tí ń bá ilẹ̀ wa nàìjíríà fínra ó ní ẹ bí ikọ̀ boko haram ṣe ń ṣọṣẹ́ ní ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ wa nàìjíríà ó ní láti ìlà oòrùn àríwá ilẹ̀ wa nàìjíríà ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ ọṣẹ́ ọ̀hún ní ìsìn wọ́n ti kalẹ̀ sí ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ wa nàìjíríà ó ní ẹwà àwọn kan náà tí ó jẹ́ pé àwọn kì í ṣe kọ boko haram àmọ́ ká jí ìyàn gbé òun ni iṣẹ́ táwọn yàn láàyò tí sátánì bàbá wọn sì ń fún wọn ṣe ó ní ẹwà àwọn tí wọ́n ń jí àwọn tí wọ́n rìnrìn àjò gbé káàkiri àwọn ìpínlẹ̀ nílẹ̀ wa nàìjíríà oníṣẹ́ rí bí àwọn ọ̀ràn yìí ṣe bẹ̀rẹ̀ sí ní fẹ̀ka lé tó sì ń fẹ̀ka oko ó ní bí yìnyín ṣe wà ń bẹ̀ ni ẹlẹ́yàmẹ̀yà náà wà ńbẹ̀ ni ẹlẹ́sìnmẹ̀sìn náà wà ńbẹ̀ ọ̀rọ̀ ìjàlẹ̀ náà tún wà ńbẹ̀ ó ní láwọn apá àbìkan èmi mo nílẹ̀ wọ́kọ́ ló nílẹ̀ àlà mi rèé ó ti kọjá àlà rẹ ó wà lára tó tún dá wàhálà sílẹ̀ láwọn apá àbìkan tó jẹ́ pé òun náà tún wá ń kún ti àìlétò ààbò tó gún mọ́ ó tún kún lọ́wọ́ ó ní ṣe pé ilẹ̀ wa nàìjíríà ti wà ní kòríta kò yé mi mọ́ ó ní tábà wá ní ká sọ̀rọ̀ òun àwọn tó wà nípò agbára àwọn tó lọ ń gbé dáwùlà lé lọ́wọ́ àwọn tí wọ́n wà ní àpèrè ìṣàkóso ẹ jẹ́ ká sọ fún wọn pé àmọ̀ràn tí àwọn aráàlú bá ń gbà wọ́n pàápàá jùlọ àwọn tó ti ní ìrírí lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí àbí àwọn míì tó ní òye tọ́lọ́hún bùn ní ọgbọ́n àti òye ẹ máa gba ọ̀ràn yìí kẹ̀sì máa lò ó ó ní bíbẹ̀ ẹ̀kọ́ àwọn èèyàn kàn mọ́ kú pípípí bíi iná fìtílà ni ẹ wo ohun tí ìgbésùnmọ̀mí tó ti dánwò ẹ wo ohun tí àwọn ikọ̀ Boko Haram tí wọ́n ti dánwò ó ní àwọn kan ti ẹ̀wà tí wọ́n ń tọpinpin bí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àwọn apá àríwá ilẹ̀ wa Nàìjíríà ṣe ń lọ àti ẹ̀mí tó ti sọnù. Hmm ó ní jẹ́ mọ̀ pé láàrin ọdún mẹ́tàlá ó ní ikọ̀ kan tó pè ní global conflict tracker tó jẹ́ pé ilẹ̀ eh, amẹ́ríkà ń làwọn fi ṣe bùjókòó ó ní wọ́n sì wòye wòye pé èèyàn tí ó ti sọnù ẹgbẹ̀rún lọ́nà irinwó dídí ẹ̀ ní wọ́n ní àwọn èèyàn tí ò nílé lórí mọ́ tó jẹ́ pé wọn ò lè padà síbùdó wọn tàbí ilé wọn ó ní àwọn tí wọ́n sì ti pa tó jẹ́ pé gbọ̀nà fi pamọ́ wọ́n ti lé ní mílíọ̀nù mẹ́ta ó là bẹ́ẹ̀ rí látọdún two thousand and nine ni wàhálà ti wà ní ìlà oòrùn àríwá ilẹ̀ wa nàìjíríà tó sì jẹ́ pé di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àfẹ́kù rẹ̀ àti gbogbo wàhálà rẹ̀ ọ̀hún náà ṣe ń farahàn láwọn apá abìkan tó tàn kálé kàkàkiri ó ní ǹjẹ́ ẹ mọ iye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti jí gbé ó ní wọ́n kà mọ́ ó ní kódà wọ́n ti lé ní irinwó àwọn èèyàn míì sì rèé tó jẹ́ pé wọn ò jí wọn gbé àmọ́ a ò lè sọ pé bí báyìí ni wọ́n wà ara ayé ni wọ́n ní àbárọ̀ ọ̀run ó ní àwọn ọ̀yun náà pọ̀ lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó tún dé díẹ̀ ni àá nílẹ̀ wa nàìjíríà kan náà ó ní ẹ lọ sáwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ mọ́kàndínlọ́gbọ̀n nílẹ̀ wa nàìjíríà ẹ lọ sáwọn ìjọba àbílẹ̀ bíi mẹ́rìndínlọ́gọ́rùn nílẹ̀ wa nàìjíríà kẹ́ ẹ lọ wo ohun tó ti ṣẹlẹ̀ láti ọdún 2020 sí 2021 ó sọ̀rọ̀ òun ilẹ̀kùn ó ní kò sì sí ti ń dá wàhálà yìí sílẹ̀ òun ju pé ètò ààbò wa nàìjíríà ó ti mẹ́hẹ̀ lọ ó ní tàbá sì tọpinpin bí ètò ààbò ilẹ̀ wa nàìjíríà ṣe mẹ́hẹ̀ kò sí lórí bí àwọn ohun ìjà olóró ṣe ń dọ́gbọ́n yọwọ́ ilẹ̀ wa nàìjíríà láti ilẹ̀ àwọn adúláwọ̀ míì tó farakínra pẹ̀lú wa ó ní lọ́dún 2018 eighteen ni wọ́n ti kọ́kọ́ ṣàwárí pé àwọn ohun ìjà olóró kan ti bẹ̀rẹ̀ sí ní wọlé ó ní kódà wọ́n kà wọ́n pé ohun ìjà olóró tó ti fẹsẹ̀ rìn wọlé wa nàìjíríà lé ní mílíọ̀nù mẹ́fà ẹ báwọn ohun ìjà olóró yìí bá wọlé wa nàìjíríà kí ni wọ́n fi ṣe eku ni wọ́n fi pa ni àbágbọ̀nrín ebe èèyàn ni wọ́n dojú rẹ̀ kọ ó ní èrèdíre tó fi jẹ́ pé àwọn tó wà lórí àpèrè ìṣàkóso yìí wọ́n gbọ́dọ̀ tẹpá mọ́ṣẹ́ kí wọ́n sì sán tòbí wọn kó le torí pé nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ó ti lágbára pọ̀ lọ́dún 2020 wọ́n sọ iye àwọn ọ̀dọ́ tíṣẹ́ bọ́ lọ́wọ́ wọn tí ò sì níṣẹ́ lọ́wọ́ wọn ní láàrin ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ọmọdún mẹ́rìndínlógójì ó ní àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ wọ́n pọ̀ lọ jàrá tó pé wọ́n fẹsẹ̀ gbàgbóró kiri ni ẹ̀sìn máa wo ọwọ́ tó bá dilẹ̀ ìṣúọ́ ó ní òun sì ń sọ̀rọ̀ yìí kí àwọn tó wà lórí àpèrè ìṣàkóso kí wọ́n lè bá tètè mọ̀ pé omi ń bẹ lámù fún àwọn oníbọ̀rọ̀ ajé lẹwa Nàìjíríà bó ṣe wá ń dẹnu kọlẹ̀ tètò ààbò rẹ̀ náà ń dẹnu kanlẹ̀ yìí ẹ wá wò ó aláàfẹ́ dìbò lọ́dún 2023 ṣe é mọ̀ pé ìpèníjà ńlá ńlọjẹ́ fún àjọ INEC àti fọ́mọ nàìjíríà tó ń fẹ́ kílẹ̀ wa nàìjíríà ó ṣàmúríyè ni ó ní àwọn kan ń pè wọ́n ní ẹ ṣe àtúnṣe nàìjíríà àtúntò rẹ̀ tá a mọ̀ sí restructuring àwọn kan sì ń sọ pé òfin ilẹ̀ wa nàìjíríà ní kí wọ́n túnṣe ó ní ẹ wò ó ẹjẹ́ aṣọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa báwọn yóò ṣe ń pariwo làwọn kan ń pé ọrọ̀ ajé tó ń wọlé nàìjíríà bí àwọn tó wà lókè ṣe ń pin tí ò kan ará àṣàlẹ̀ òun náà tún wà lára tí ń dá wàhálà sílẹ̀ oníṣẹ́ wa rí gbogbo ọ̀rọ̀ tóun sọ yìí pé lápá ibi wà yìí àfi kí a mọ bá a ṣètò ọ̀rọ̀ wa torí pé ilẹ̀ wa nàìjíríà ti wà ní kòríta kò yé mi mọ́ àwọn gómìnà láti apá àríwá ilẹ̀ wa nàìjíríà wọ́n ń takò àwọn tó wà láti gúúsù ilẹ̀ wa nàìjíríà oníkálukú wọn ní pé ọ̀dà náà ibi tó yẹ kí ààrẹ ti jáde rèé àwọn kan pé kò yẹ kí ààrẹ ó jáde láti ibì kan ẹ ṣí ojú ọ̀nà lẹ̀ fún oníkálukú ẹni bá kátó tí awọ rẹ̀ bá kájú lù ẹ jẹ́ kó bọ́ síta gbangba wálé àkáwá ti parí ó àwọn olóṣèlú náà báwọn kan ṣe ń sọ̀kò òṣèlú làwọn kan yìnbọn òṣèlú lura wọn lórí ìkíni oníkálukú ń jà ara rẹ̀ náà ẹ wo Abdulsalami sọ̀rọ̀ ó ní àfi káwọn tó wà lórí àpèrè ìṣàkóso kí wọ́n tún aṣọ wọn so dáadáa torí pé hmm, hmm. ilẹ̀ wa Nàìjíríà wà ní kòríta kò yé mi. Hmm. tó àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ àwọn ìrírí burúkú tó ti wáyé rí tó jẹ́ pé béèyàn bá rò ó máa gbomi lójú ẹni ńgbà míì ṣùgbọ́n ọpẹ́ ilẹ̀ yẹn ó tún máa dú bẹ́ẹ̀ mi bá ti wà tá òkú ire gbogbo ní ṣojú ẹni ara rẹ̀ níta náà ná àmọ́ ẹ wá jẹ́ ká lọ sí ọ̀rọ̀ tó tún ní ṣe pẹ̀lú àìlétò ààbò tó gúnmọ́ àti ètò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà ní kùkù kẹ̀kẹ́ àkọ́kọ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ó ní kì bá má sí nǹkan tí wọ́n ń pè ní ààrẹ lórílẹ̀-èdè yìí ó ní ìdí àti ìtumọ̀ òun sì rèé o oníṣẹ́ àgbàgbé bóun ṣe wáre sí Kaduna ìjọ́ tóun wá ń gbà náà ọlọ́run ló kó òun yọ tó jẹ́ pé kété tóun gbéra kú òun bẹ̀ báyìí àdó olóró ló dún gbàmù lẹ́ẹ̀kan náà lòun ní ha ayé o ṣé bí wọn ò bá ṣe rán ọmọ olóore lọ sí ọ̀run àpàpàǹdodo rèé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú bí àìletò ààbò tó gúnmọ́ bó ṣe gba apá àríwó orílẹ̀-èdè wa nàìjíríà kan ló máa gbérapá nínú àbẹ̀wò ọlọ́jọ́ méjì láti lọ ṣe àwọn iṣẹ́ àkànṣe kan ní ọjọ́bọ̀ thursday ìyẹn ló lọ sí àwọn iṣẹ́ náà ní ìpínlẹ̀ Kaduna alẹ́ ọjọ́rò Wednesday ní baba wọ̀lú bàgẹ́bàgẹ́ bíi tẹ́yọ́ olùfọ̀ wọ́n ní baba ló kọ́kọ́ lọ sí ìpàdé kan tẹ́lẹ̀ ní ilẹ̀ òkèèrè ní Banjul ní Gambia kété tó kú òǹbẹ̀ ńlọ forílẹ̀ Kaduna wọ́n ní ìpàdé tó sì lọ ṣe lọ́hùn pẹ̀lú Adama baro fún ètò ìṣàkóso ẹlẹ́ẹ̀kejì Adama baro lórí ipò ńlọlọ kí fún tí wọ́n sì ṣe àwọn ìpàdé bó o láṣejọ ṣe láàrin orílẹ̀-èdè méjèèjì tá a fi jọ ranra wa lọ́wọ́ kọ́tún wo òsìn kó sì ń wo ọ̀tún kọ́wọ́ lè fi mọ́ wọ́n ní wọ́n parí ìyẹn tán ni bàbá bá forí lé kàfàǹṣà ní ìjọba àbílẹ̀ jẹ́mà ńgbà bàbá ó débẹ̀ ẹ sì mọ̀ ìrírí tó bá ti ṣe èèyàn rí tó bá lágbára tó sì lè gba ẹ̀mí èèyàn bí èèyàn bá tún gba agbègbè ibẹ̀ kọjá fìrìnfìrìn rẹ̀ a tún súnmọ́ wọn nígbà tí baba súnmọ́ ibi tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ sí hmm. wọn kọjá lọ wọn ni ah baba ni bí mo mà ṣe wáre sí Kaduna tí mo kúrò bí mo ṣe ń kúrò ní Katsina tí mò ń jáde lọ báyìí ẹ̀ẹ̀kan náà àfi gbà ò làdó olóródún wọn ni mo tún wá gba gbègbè ibi tí mo gbà ń jọ́kẹ́ ní àná ó ní ìrírí ọ̀hún tún wá padà wáyé pé ayé mà le o pẹ̀lú àwọn ìwà burúkú tó kún ọwọ́ àwọn kan lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé wọn mọ̀jú kí wọ́n máa fọ́ lórúkọ mọ́ ṣàpà kí ètò ààbò kó má dé lọ wọ́n ní ọjọ́ burúkú oṣù gbomimu lóṣù keje ọdún 2014 ìhìn lè gbàgbé o irú àwọn wàhálà báyìí sì rèé àwọn èèyàn gidi tọ́lọ́run fi kẹ́mi àwọn ni wọ́n gbà mí kalẹ̀ bíi bẹ́ẹ̀ kọ́ nǹkan ò bá ti yàn wọ́n wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti Nnamdi Kanu wọ́n ní Nnamdi Kanu ẹ ti ṣe ọ̀rọ̀ rẹ̀ sí pẹ̀lú ibi tí nǹkan dé dúró wọ́n ní Nnamdi Kanu wọ́n ní gbogbo nǹkan tí wọ́n ní Nnamdi Kanu bẹ̀rẹ̀ sí í sọ láhàámọ́ tó wà yìí pé kọ́tán Nnamdi Kanu tó ní ẹ máa jó lọ mò ń wẹ̀yìn rẹ ebó ni wọ́n mú sáhàámọ́ tóun náà ò lè dùn mọ́ òun wọ́n ní ó ti sẹ́ IPOB ipò wọn ò ṣe àtìlẹ́yìn kankan fún IPOB mọ́ nígbà tí ọwọ́ dísípìlì burúkú tọ́ba wọ́n ní òun fúnra rẹ̀ ti sọ̀rọ̀ Kanu ní èèmí Nnamdi Kanu ó ní ànísẹ́ ẹni ó sọ bẹ́ẹ̀ kí wọ́n mójú ajé kò ní sọ nítòun o òun ò tí ì fi ọ̀rọ̀ ipob sílẹ̀ ipob yìí lòun sì dúró tì lẹ́yìn ohun táwọn sì ń dúró lé lórí táwọn sì gbélé ni pé kí ìjọba orílẹ̀-èdè nàìjíríà kó ṣèyí tó tọ́ tí wọ́n bá sì lè ṣèyí tó tọ́ wọ́n kú jẹ́ kí ọ̀fọ́n tó tọ̀ ọgbẹ̀gìrì òun kó parí iṣẹ́ kẹ́lẹ́ kó lè kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ wọ́n ní lẹ́yìn ìyún kò sí wàhálà kankan mọ́ ó ní àhámọ́ tí wọ́n fi òun sí kò burú kò láì fi bọ̀ yí pé òun ó sẹ́ ipob àlá tí ò lè ṣẹ ni. mo sọ lẹ́ẹ̀kan mo ní ojú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà Tribune ìròyìn méjì mo fẹ́ mú jáde ńbẹ̀ bó ti jẹ́ pé lójú ìwé kẹta ìwé ìròyìn nàìjíríà Tribune bákan náà ìròyìn kan ti jáde pé yóò tó oṣù kẹfà ọdún yìí kí wọ́n tó gbé ìgbésẹ̀ lórí owó òrànwó orí epo tá a mọ̀ sí petrol subsidy tí wọ́n ní ìjọba fẹ́ yọ ọgbà tán bá sì ti yọ ẹ ti epo yóò tún gbẹnu sókè díẹ̀ àwọn ọ̀rọ̀ yìí ti ń jẹ́ kí àwọn kan mọ gbáradì pé kò sí bó ṣe fẹ́ jẹ́ ìwọ́de àti ìfẹ̀hónúhàn yóò gba nàìjíríà kan àwọn gómìnà mẹ́rìndínlógójì tó wà nílẹ̀ wa nàìjíríà lábàbúradà ẹgbẹ́ wọn tó pè ní Nigeria governance Forum náà pé àwọn náà ti wá parí ètò láti rí i pé àwọn bá olórí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ igun méjèèjì Nigeria Labour Congress àti Trade Union Congress ṣèpàdé pọ̀ pé ẹ dákun o ẹ já fi egun òtòlò yìí kí a fi ká pe ìṣàkọ̀tún ìṣàkòsì ká sáré wò ó kó má di pé ọ̀rọ̀ yìí ó lọ bẹ́yìn yọ torí pé igun méjèèjì ọ̀hún ti ń dúró pé àwọn ò mú nǹkan lẹ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ kò sì sí bí wọ́n ṣe perí ajá tí wọ́n ní perí ìkòkò tí wọ́n fi ṣe é hmm. ẹni tó jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà ní nàìjíríà gómìnà káyọ̀dé fáyemí ti ń ṣe ti gómìnà ìpínlẹ̀ èkìtì ńlọ yìí ó ní àwọn ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà akẹgbẹ́ àwọn àwọn wá wò pé ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ owó tí wọ́n ra jálá epo ní nàìjíríà àbí epo petrol ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ló ní bùkátà ọ̀hún orí rẹ̀ lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ló tún wà lọ́wọ́ iléeṣẹ́ tí ń pọn epo rọ̀bì nílẹ̀ wa nàìjíríà tá a mọ̀ sí NNPC àmọ́ nígbà táwọn ogun nǹkan ti ń jà rìnrìn ńlẹ̀ lórí owó òrànwó orí epo tíjọba àpapọ̀ lòun fẹ́ yọ pé bóun ọ̀bá yọ òun ò ní lè gbọ́ bùkátà lórí àwọn àkànṣe iṣẹ́ míì bẹ́ẹ̀ sì ni ayé ò dẹ̀ wá lọ́rùn bá ṣe rò ó ní àjẹ́ pé káwọn pe trade union congress àti nigeria labour congress káwọn para farabalẹ̀ jókòó kọ́mọ̀dé pé ayọ̀wó orí epo yìí yóò dá wàhálà sílẹ̀ tí ìdààmú sì dé bọ́ọ̀rọ̀ ajé lẹ́wà nàìjíríà tó sì jẹ́ pé bí nǹkan bá ti yípo báyìí ọmọ nàìjíríà náà kò rọ́wọ́ mú kò rọ́wọ́ họrí ni ó padà wàá faragbá ìbẹ̀ lójú ìwé kejì ìwé ìròyìn ti nigeria tribune ẹgbẹ́ sanu náà ti sọ wọ́n ní àwọn ti ń gbáradì kódà àwọn ti mú déètì wọ́n mú January twenty seven wọ́n ní ọjọ́ náà ń là wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú àwọn hàn tí ìjọba àpapọ̀ lẹ́wọ̀n Nàìjíríà ó sì mọ̀ pé àwọn fẹ́ bá wọn tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà lórí owó ìrànwọ́ orí epo tíjọba àpapọ̀ lẹ́wọ̀n Nàìjíríà ń pinnu rẹ̀ pé àwọn fẹ́ yọ àwọn ẹgbẹ́ òun ni senior staff association in nigeria university sanu wọ́n ní àwọn ti sọ fún gbogbo àwọn ẹ̀ka àwọn káàkiri o àwọn sì ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣìṣẹ́ lẹ́wà nàìjíríà láti rí i pé ìfẹ̀hónúhàn ọ̀hún ọ̀kalẹ̀ ọ̀ka òkò ètò ààbò lẹwa nàìjíríà tó mẹ́hẹ̀ yìí ah wàhálà ló jẹ́ fún àjọ INEC bọ́dún 2023 ṣe ń súnmọ́ wa ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigeria Tribune tí gbogbo àgbáyé sì ń retí pé ilẹ̀ wa nàìjíríà ó ṣètò ìdìbò gbogbogbò alága àjọ olómìnira tó ń rí sí kò kárí ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà professor mahmood yakub òun ti wá sọ lánàá pé nǹkan ẹyọkan ti ń kọ àwọn lóminú tó tún kọ àwọn lómi òde òun ní ètò abólẹ̀ wa nàìjíríà tó ti pinyìn kìtàn yìí bẹ́tò ìdìbò ṣe ń súnmọ́ wa tọdún 2023 yakubu ní ẹ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà làwọn ti bá ṣèpàdé pọ̀ nílùú àbújá kódà àwọn pe àwọn tó wà nígbọnú ti ètò ààbò pé ẹ wá wá bó o la ṣe fẹ́ ṣe é o nítorí pé ní ọdún 2022 tá a wà yìí gan àwọn ètò ìdìbò mìíràn tún wáyé láwọn apá àbìkan ní ilẹ̀ wa nàìjíríà ó ní èkìtì yóò wáyé torí pé june eighteen twenty twenty two làwọn fi sí ti ìpínlẹ̀ ọ̀ṣun yóò sì wáyé ní july sixteen twenty twenty two tá a wà bákan náà ó ní tìbò kanṣu ní olúùlú wa àbújá yóò wáyé láwọn apá àbìkan ní february twelve twenty twenty two ó ní ẹ sì mọ̀ pé ó kàn kú bíi ọjọ́ mẹ́tàlélógún káwọn ètò ìdìbò yóò wáyé ni ó ní tá a bá sọ eléyìí láti múra lẹ̀ fún ètò ìdìbò twenty twenty three tó ń bọ̀ lọ́nà torí pé bí ètò ààbò lẹwa nàìjíríà ṣe mẹ́hẹ̀ yìí gbogbo dúkìá àjọ INEC àwọn ohun èlò tí wọ́n fi dìbò àtàwọn nǹkan míì bẹ́tò ààbò ṣe wà ń bẹ̀ táwọn gidi ń gan kú ò ní kọlù ú táwọn ò ní lọ sùn lé kí ni ó ti sọ lọ́fíìsì káwọn tó dé ẹ wo ìbẹ̀ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Nigeria Tribune kọ́ lọ́wọ́ ṣàánú wa. tó ọ̀kan tó rèé nípa ti ọ̀rọ̀ ètò ìdìbò yìí náà ni hmm. mo ṣe fẹ́ fi kí ọ lẹ́yìn hmm. twenty twenty three nǹkan kùn àmọ́ àwọn ọ̀rọ̀ kan ń bẹ hunuhunuhunuhunu tó ti ń lọ wàhálà láàrin iléègbìmọ̀ asòfin àgbà méjèèjì àtàwọn tó jẹ́ èèkàn kùgbà àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà ṣé wọ́n sì ní oníkélé lógún alábàjá lọ́gbọ̀n oníkọ̀lọ̀síkọ̀lọ̀ láàdọ́ta adíá fún àrẹ̀mọ ọlọ́fin tí wọ́n ní kó rúbọ̀ wọ́n ní ohun tá à ń sọ fún àwọn tó jẹ́ èèkàn kùgbà olóṣèlú lẹ́wà nàìjíríà lásìkò yìí pé kí wọ́n ṣe tí wọn ò ṣe Ah, àfàìmọ̀ kọ́ má lẹ́yìn o bí òkú ìyá jọjọ wọ́n ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà àwọn apá kan ní kó kún apá kan ní kó fà ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àwọn apá kan ní kó kún àwọn apá kan ní kó fà àwọn gómìnà gómìnà kan lórílẹ̀-èdè wa nàìjíríà àwọn apá kan ní kó kún àwọn apá kan ní kó fà àjọ elétò òdìbò sì gbé àbá gidi kalẹ̀ ìpè àwọn ń fẹ́ lọ síwájú lábàlẹ̀ ètò òdìbò kó bá lè dọ́dún twenty twenty three kí bí Kristi bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn ká ṣètò òdìbò tó lọ gerege tí ò ní ní kọ́nú kọ́hónú a sì ṣe kìlọ̀ tó o àti àbá síwájú wọn ẹ béèrè pé bó ni wọ́n ṣe ń ṣe àtàtà àtàtà ni wọ́n ń fi ọ̀rọ̀ ṣe títí dàsìkò tá a wà yìí wọ́n ní kódà àwọn kan tiẹ̀ kó kò bá gbé ọ̀rọ̀ wọn dà sílẹ̀ pérégede sí iwájú ààrẹ ẹlẹ́gbẹ̀mọ asòfin àgbà Lawan wọ́n tún gbé ti ẹni tí í ṣe agbẹnusọ lẹ́gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà náà gbàjàbíàmílà wọ́n sọ tiẹ̀ náà lù láyà wọn níta ni wọ́n ní báwọn aṣòfin kan nílẹ̀ nàìjíríà ṣe ń sọ pé gbàjàbíàmílà gangan fúnra ẹ̀ ó ní àwọn nǹkan tó jẹ́ pé ó ń ṣe lábẹ́nú tí ò jẹ́ kí àṣeyọrí tètè dé bá iṣẹ́ àkànṣe bí wọ́n ó ṣe tètè hàn wá papọ̀ lórí àbádòfin náà kó lè dùn kétò òdìbò lè máa da lọ́jọ́ ọ̀la wọ́n ní gbọ́ tí gbàjàbíàmí ló gbọ́ tán àgbábìyákátọ̀ ọ̀rọ̀ téèyàn gbọ́ bí ìgbà téèyàn fìgún pásọ̀ gírí ń ló gbé kalẹ̀ sí gbòòrò ayé fún wọn ilé ìgbìmọ̀ asòfin àgbà àtìlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí wọ́n mà ṣe kọjú síra wọn rèé wọ́n ti bẹ̀rẹ̀ hmm. sí sọkọ̀ bákò gbé ọ̀rọ̀ burúkú síra wọn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ nípa ti àbádòfin ọ̀rọ̀ òfin tó ní í ṣe pẹ̀lú ètò òdìbò tílẹ̀ yìí ó máa lò pé ráò èmi kọ́ ìwọ ni ìwọ kọ́ èmi ni Gbajabiamila ni nítòun o ọkọ̀ tuntun tuntun ló ní kẹ́ ẹ má fọ̀rọ̀ kọ ọkọ̀ ọkọ̀ sí ojú ewé kẹjọ ìwé ìròyìn ti the punch ẹja dojú ọjà. ìròyìn kan ń bọ̀ lójú ìwé kejìdínlógún ìwé ìròyìn nàìjíríà tribune àmọ́ ẹja tajà díẹ̀ náà ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ má sílẹ̀kùn o. Ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́ rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapho ò ṣe é gan. mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ́n wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. everybody out of praise pẹpẹ yẹn lẹ́ẹ̀kan lọ́dún níbi tá a ti fi yín gbáre fi ìjúbà gba àgbẹ̀gbẹ̀ ìbùkún àtàṣe ìrọ̀rùn fún ọdún tuntun nínú ìjọ CAC Wosem Revival Center òkè ìbùkún Fálànà challenge Ìbàdàn lọ́jọ́ Friday ọjọ́ kọkànlélógún oṣù kínní ọdún yìí Friday twenty first January twenty twenty two bẹ̀rẹ̀ láago mẹ́wàá lẹ́ ọ̀pọ̀ olórin ẹ̀mí ni yóò máa fi ìyìn fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ Lady Evangelist Àjọkẹ́ Babátúndé wákà Jésù látẹ̀kìtì Evangelist Olúmídé Ayọ̀mídé láti Ilé-Ifẹ̀ Pastor Káyọ̀dé David Oyèwọlé ìṣòro ayé mi ti dọ̀rọ̀ Sister Jumi grace brother john use àti Old choir jesus choir csc òkè ìbùkún pastor adekunle timothy assembly pastor pastor aim arójòjòyè chairman ọ̀yọ́ ògùn zone dcc nine Ibadan, wá jájọ fi ìyìn pé ọlọ́run á fi jagun ṣẹ́gun jáde tú ìdè olùkéde altar praise committee. Hello, Mr. TJ. Hello, Kule. Please, do you know any school with unwavering discipline and high moral standards? I know of a school with high moral standard and academic excellence. It is Glory Academy International College. At Glory Academy International College, their students are well and excellently prepared for WAEG, UTME, and post-UTME, the result of which guarantees at least 95% of the students admission into federal universities, including University of Ibadan. Glory Academy International School Pentecostal teachers are seasoned, dedicated, diligent, and well qualified. At Gloria Academy, we charge moderate fees and give rebate to students whose parents are low income earners, as well as scholarship to brilliant indigent students. Glory Academy International Schools with nursery, primary, and college is located at 46 A and B to Kumbojo Street, Orogun, Ibadan. For inquiries, please call 080-3352-1051. Be sure of tomorrow. Register your child at Glory Academy International School. ọlọ́run ọjà máa jẹ̀bi ràn mí lọ́wọ́. àrẹ̀mú náà ìṣòro máa jẹ̀mú olóṣooṣù tí ọlọ́run máa ṣe fún pásítọ̀ sí ọláyà. àkòrí ìtòṣù kìíní lọ́jọ́ friday twenty first january. ẹ̀bù gà ọlọ́run tí òṣò tó ṣòro ó ṣe fún. ọ̀ṣẹ̀ tó fẹ́ ṣe gbogbo ogun ti pilẹ̀ ti pilẹ̀. ohun gbogbo tó dàbí òkè ṣòro tó rápálábà ọwọ́ twenty twenty two. ọ̀rọ̀ ọjọ́ kan yìí lè jẹ́ ẹ̀sùn sọ fún ìránṣẹ́. kó máa lé wọn jáde. ire tó ń bẹ nínú ọdún yìí. òun máa fún gbogbo èèyàn. máa ọ̀sẹ̀ yìí o. ìwọ náà jáde wá gbàdúrà nínú ìṣòro gbáremú lóru friday twenty first january látago mẹ́wàá alẹ́ ten pm ní sagbara tí máa bẹ̀rẹ̀ sí ṣe nípasẹ̀ ìfàmì òróyàn ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè àtàwọn olórí ẹ̀mí tó máa pẹ̀lú pásítọ̀ sí ẹ̀ aláìyá ṣiṣẹ́ ìránṣẹ́ nínú ìjọ CAC gbáremú center tó wà ní leaders junction triburo malefala fíàkì àdóńbàdàn ọlọ́run tí òsùn tó ṣòro ṣe fún ẹ́bùgà ọ̀fẹ́ rọ̀jò ìbùkún sọ́rí gbogbo èèyàn makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì iye kọ̀ndísánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbọ̀n péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight eight o sì lè topsources.ng. ó lọ lọ́rùn mi ọlọ́run. ìrètí oníbọ̀rẹ̀ ọlọ́run bẹ́tẹ̀lì fẹ́ ṣiṣẹ́ lọ́dún twenty twenty two pẹ̀lú àkòrí ìrànlọ́wọ́ àti àánú látòkè wá sunday ọjọ́ kẹtàlélógún ọdún twenty twenty two lè tó bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ òwúrọ̀ ètò ń tẹ̀síwájú ní monday twenty four sí friday twenty eight january twenty twenty two láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni ó farahàn níbẹ̀ gbogbo ènìyàn ẹ máa bọ̀ nínú ìjọ csc oníbọ̀rẹ̀ bẹ̀tà tó wà ládojúkọ ilé epo toyco adélẹ́yẹ lọ́pọ̀pọ̀nà lálùpọ̀ ń bàdàn a ó gbàdúrà a ó sì ké pe ọlọ́run oníbọ̀rẹ̀ rẹ̀ pé ọlọ́run tó wà ní bẹ́tẹ́lì jẹ́ kí àánú àti ìrànlọ́wọ́ àtòkè wá dìde fún mi yóò sì rí bẹ́ẹ̀ ní orúkọ jésù wòlíì síkè odùwáyé ọmọ bàbá oníbú ọrẹ lólùgbàlejò see you there. bàbá oníbú ọrẹ. Hey. Take up the gospel láti délùú Ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ màdàmú tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hotel and resort one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbogbo pọ̀ jù owó ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan ti pọ́ǹpì ní nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn. tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní. àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o. ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí. láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí. la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o. ẹ pe tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two zero five. ti pọ́ǹpì tẹ́ ń retí ti dé. àti ìrì see pumpy concept developer that cares. Yes, yes. bóyá lè mú pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ ṣé tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ value paint àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ value paint value paint satin flex pẹ̀lú àwọn pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lè mú evalupate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ evalupate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé ti mọ̀ pé quality ọ̀dà valupate àmọ́ evalupate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ̀ mi ẹran ti valupate bẹ́ẹ̀ bá kan lé tán àmọ́ evalupate yàtọ̀ sí ti tẹ́lẹ̀. wọn sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. monument ni sọ́jọ́. ẹlẹ́sìn gbọdọ̀ngbò ni jésù tún ti máa ṣiṣẹ́ agbára ọlọ́run moses ọ̀làkọ́jú fẹ́ ṣe ìyanu wọ́yà o látọjọ́ wednesday twenty six bíi friday twenty eight january ni ọlọ́run yóò fi máa ṣiṣẹ́ agbára dásí ọ̀rọ̀ gbogbo aládùúwà fún ìgbẹ́dídé ìdáǹdè ìsọdínlá pẹ̀lú ìbújáde ògo látàgọ́ mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru csc agbára ọlọ́run ní ìgbani power house of peace district ní ṣe agbára ìtúsílẹ̀ fún ìgbẹ́dídé ojúkọ̀rọ̀jú ìtú ti máa ṣe pẹ̀lú ìfàmì òróyìn ọ̀pọ̀ràn sí ọlọ́run alààyè àtàwọn olórí ẹ̀mí tó máa pẹ̀lú assembly pastor pastor johnson ibrahim district pastor ṣiṣẹ́ ìránṣẹ́ sọ́nà superintendent peace zone prophet moses ayọ́lágójú máa wà níbẹ̀ láti súre fún gbogbo ènìyàn tí ẹ̀ yóò sì máa fara lẹ́sẹ̀kẹsẹ̀ látọjọ́ wednesday twenty six the friday twenty eight january nínú ìjọ cac agbára ọlọ́run ní ìgbani power of peace police district kilomita ten ìbàdàn alúpọ̀ ìwọ́ta ẹlẹ́sìgọ́lógún bus stop ọlọ́sẹ̀ ìbàdàn i know my messiah coming ẹ̀rí ìbàdí àdúrà yìí máa pọ̀ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá nàìjíríà torí wípé ń lo mama atm pos ìyẹn nìkan kọ́ àwọn oníbàárà tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn oníbàárà máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sọ mama atm pos machine. kàn mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira. òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú jésù kristi. àkòrí ìsọjí ńlá látọwọ́ ìjọ deeper life káàkiri ayé gbogbo. oníwàásù àgbà ajínrere àgbáyé tó kún bámúbámú fún agbára ọlọ́run wf Jésì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àti múnisìn gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire agbára Ọlọ́run asábíàrá lọ́wọ́lẹ́tọ̀ yín wá o lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmúyì ìbàdàn ní sọ́jà àràgbà yamuyamu yìí kan ní csc grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó tó kù òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. kájẹ́ àsùnwọ̀n bàbá kálẹ̀ tòmìnira àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ mama atm pos àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ìṣèwà gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. à ń jayé lóko bí àwọn. ojú mi tán mi jẹ àjàdí ọ̀rẹ́ mi ọ̀wọ́n apàjùbà kẹgbẹ̀fà òrokoroko gbọ́wọ́ fújàlẹ́ kùkùté mo mà rí ọ. yéésà mi ò jẹ àgbẹ̀ aládàá ni mí lóòótọ́ mo rokoroko ṣùgbọ́n èrè oko ò jáde tó ọ̀nà àbáyọ mo bá sọ́dọ̀ rẹ ó jẹ torí àsìkò ọ̀gbìn mi tún ti dé. báyé ṣe ń yí lèmi ń báyé yíjàre. ẹ lọ́nà wo. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa star three four seven star four six hash crop to cash code ló mẹ́rì oko mi yọ jáde dáadáa pẹ̀lú star three four seven star four six hash ìrọ̀rùn ni wàá ra ajílẹ̀ tí mẹ́rì oko yọ bọ̀kọ̀ àbọ̀kọ̀ àlẹ́dùnwó bẹ́ẹ̀ ló rọrùn láti ya katakata pako dáko lọ sún àdàdà wọ́n tún bá ní wojú ọjọ́ kójò má bàa wọ irúgbìn wa lọ pabambari ẹ̀ ni pé tó o bá ti darapọ̀ mọ́ ojú òpó iléeṣẹ́ crop to cash pẹ̀lú star three four seven star four six hash wàá lẹ́tọ̀ọ́ sówó yẹlẹ́lẹ́ bíntín èyí ń bẹ̀lẹ̀ ní òsì nǹkan jẹ́ ń yára tẹ́ ṣó o ti tẹ̀ tán ah, ah, ah, ọ̀rẹ́ ó ti ṣe o. pẹ̀lú star three four seven star four six hash ti iléeṣẹ́ crop to cash iṣẹ́ ọ̀gbìn ti di rọrùn. ajá balẹ̀ ajá balẹ̀. èmi màá kàròyìn àbí wọ. Túndé lọ́dún yìí. ìròyìn tó wà ń bí ló ń wá sí mi lọ́kàn. alaye hmm. wo kíní ń pè é. ìròyìn pandef kíní ń pè é. kàńtọ́kà. lójú ewé kíní ìwé ìròyìn ti Daily Sun. pé mo ti ka news bẹ́ẹ̀. ọwọ́ lọ tẹ́ pẹpẹ rẹ̀ sí ojú ewé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun yìí kan náà agbo tòṣèlú ni. Tinubu ni wọ́n máa ń ké sí báyìí pé tọ̀ Tinubu bó o ṣe tún Èkó ṣe nígbò ṣe gómìnà wàá tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe báwọn tapá Tinubu ṣe wá ń kí Tinubu àwọn kan náà tún sọ̀rọ̀ tí wọ́n ní Yaya Bello orí ẹ pé ìwọ ló lè ṣe é wàá tún Nàìjíríà ṣe fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ojú ewé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun ìní ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Niger Abubakar Sani Bello ti àti àwọn èèkàn àkùgbù nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n kóra àwọn ọjọ́ papọ̀ pé ẹ wá o bẹ́ẹ̀ èèyàn bá ṣe ń kákí kó ṣe ń èèyàn òṣèyàn àní kó ṣèyàn àwágán ò gbọ́dọ̀ fi gbàkanbọ̀ kan nú bẹ́ẹ̀ má sì náwó bàbá rẹ̀ lóòrùn báwọn ò bá jẹ́ ń bẹ̀ àwọn ò ní wí kásìwá wẹni tó nímọ̀ ní mímọ́ tún lọ́gbọ́n aṣíwájú lórí láti lè tukọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti èbúté òfo débúté ògo wọn ni gbé fún gbé fún bọ́lá mẹ́ẹ̀ tinubu ìlà wọn gbé fún tàwọn o nítorí pé ó ti ṣe ìjọba rẹ̀ ní ìpínlẹ̀ èkó láyé gómìnà fọ́dún mẹ́jọ táwọn sì rí iṣẹ́ takuntakun tó ṣe ń bẹ̀ fún ìdí eléyìí òun làwọn gbárẹ́kẹ̀ tẹ̀lé ẹnìkan náà ti tún jẹ́ èèkàn kùgbù nínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ ọ̀gbẹ́ni túnjí bello òun náà tún sọ tiẹ̀ náà pé twenty twenty three yìí tinubu ń lò wọ́n gbárẹ́kẹ̀tì kálukú náà ló ń lépa bí iyọ̀ yóò ṣe dun tiẹ̀ tí ò sì ní í já jù àmọ́ láti apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè wa nàìjíríà north east àwọn aṣòfin ìfin kan tí wọ́n wá ń bẹ̀ àwọn náà bá tún sọ tiwọn wọn ni ṣé ká má tàn yín yàyà bello gangan lẹni tó lè ṣe é wọ́n ní a ti wo yàyà bello ibi tó ti ń ba bọ̀ ibi tó dé dúró pẹ̀lú ibi tó ń lọ ó ní pẹ̀lú ẹkùn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ lábẹ́ ìlà oòrùn àríwó orílẹ̀-èdè yìí àwọn ti wò fín yí pé tálẹ́ni tá a lè lò tí ó kátó tí ó sì lọ́ọ́ tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà àrípé yàyà bello ni tó nímọ̀ tó tún ní mímọ́ àrípé yàyà belò ni wọ́n ní ẹ̀tún wá wò ọ̀dọ́ tún ni ó taagun ó mọ̀ bí ó ṣe rìn ín tí ó ṣe mú kí ètò ọrọ̀ ajé kó sanmọ́nà ó ní pẹ̀lú gbogbo àwọn àjọṣebọ̀ míì ń làwọn wò wọ́n ní nítòótọ́ o Muhammadu Buhari ó gbìyànjú o ibi tí hmm. bàbá bá sì bá a dé lọ́dún 2023 tó igbá e pèrè kalẹ̀ ẹni tó sàn ọgùn ọ̀dọ́ tí orí rẹ̀ pé ń ló yẹ kó gbé láti bẹ̀ fún ìdí eléyìí ń làwọn ṣe ń dáṣọ ọ́rọ́yà yábélò láti gúọ̀ gúọ̀ gúọ̀ gúọ̀ ń láti lọ́ọ́ tukọ̀ ó ní lọ́dún 2023 à ń yà sósì òsì mọ́ bí yàyà bello bá ti gba tíkẹ́ẹ̀tì òun làwọn gbàrẹ́kẹtẹ̀ táwọn ó sì kàn lù fún. kọ́mọ jó lọ. mò ń wẹ̀ yẹn. ojú ìwé kẹjọ ìwé ìròyìn nàìjíríà Tribune ìròyìn kan wà ń bẹ̀ ọgbà tí n bá ti kúrò níbi ìròyìn ọ̀hún máa lọ sí ojú ìwé ìkejìdínlógún ìwé ìròyìn nàìjíríà tribune bákan náà torí mo tún ráwọn ìròyìn kan bẹ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ fi ti kọ́ ìròyìn tí ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn nàìjíríà tribune sọ̀rọ̀ nípa àgbáríjọpọ̀ àwọn ọmọ ẹ̀yà ìgbò lágbàáyé ìgbò world assembly pandef afẹ́nifẹ́re àti àwọn igun míì tí wọ́n pé oníkálukú wọn ni wọ́n ń tẹ̀sán mọ́ tí wọ́n sì ń pariwo pé kágbára ó kúrò ní igun kan lọ sígun míì nílẹ̀ wa Nàìjíríà ń ló lè pé wa wọ́n ní bọ́dún 2023 ṣe ń súnmọ́ wa tí ètò ìdìbò gbogbogbò náà sì tún súnmọ́lé wọ́n ní àwọn ẹgbẹ́ kan ti bẹ̀rẹ̀ sí ní sọ pé ó dáa bẹ́ẹ̀ kí ìlà oòrùn gúúsù lẹwa Nàìjíríà káwọn náà mú ọmọ oyè jáde tí ó jẹ ààrẹ lẹwa Nàìjíríà ẹgbẹ́ ọ̀hún ni wọ́n sọ̀rọ̀ látàrí ètò kan tí wọ́n gbé kalẹ̀ tán pè ní power shift movement and forty million ballots ní akwa ọjọ́rú wednesday ni wọ́n ṣe ọ̀hún ààrẹ àwọn ẹgbẹ́ kan tẹ́ pẹ́ra wọn ní youth of the street initiatives àwọn ni wọ́n gbé ètò ọ̀hún kalẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ tí Nigeria Tribune náà tún kọ gbogbo rẹ̀ sílẹ̀ ẹni tó jẹ́ bí ààrẹ fún àwọn ẹ̀yà ìbò káàkiri àgbáyé ìbò World Assembly Dr. Nwachukwu Anakwenze ńlọ́sọ̀rọ̀ ọ̀hún ó ní ṣẹ́ẹ̀rí ẹ̀yà ìgbò igun tàwọn ló lè fúnlẹ̀ wa nàìjíríà ní tílẹ̀ wa nàìjíríà ń fẹ́ báwọn bá di ààrẹ ní ọdún 2023 tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí ààrẹ muhammadu buhari bá parí sáà rẹ̀ tán àwọn làwọn ò bọ̀ síbẹ̀ tá a bá ní ká lo ìlànà pínrin láàrin o tí wọ́n pè ní fairness and equity Anakwese yìí ló sọ̀rọ̀ ó ní ṣe ráwọn ẹ̀yà Ìgbò ń tà wọn àwọn mọ̀ ń kọ́ nǹkan ni àwọn kì í da nǹkan rú ó ní àwọn sì lè mú un tọ́ da jáde kúrò lára Nàìjíríà tó jẹ́ pé Nàìjíríà àtàwọn ọmọ Nàìjíríà ó mọ̀ pé ẹ̀yà kan dórí àpèrè ìṣàkóso gbogbo ẹ̀yà pátá náà ni ó sì jẹun kútùn ìjọba àwarawa torí tó bá ṣe ń ṣàǹdè imú náà ni ọmọ kan sí ẹnu tí àgbọ̀n náà ó sì mọ̀ tún fi ẹnu bà ń bẹ̀ ó sọ̀rọ̀ ó ní bí ẹ̀yà Ìgbò bá lè mú ààrẹ jáde ó ní àwọn mọ̀mọ́ bí àwọn ṣe ń ṣokòwò gan ni àbẹ́ẹ̀ rí bí àwọn ṣe máa ń pitú ni ó ní àwọn okòwò yìí àti ọgbọ́n àtinúdá oríṣiríṣi yóò jẹ́ kí ọrọ̀ ajé lẹ́wà Nàìjíríà orú gọ́gọ́ kí gbogbo ọmọ Nàìjíríà sì mọ̀ pé àwọn rí ilé ayé wa nígbà tó ń sọ̀rọ̀ ló kọ Afẹ́nifẹ́re ẹni tó jẹ́ bíi akọ̀wé àgbà fún ẹgbẹ́ afẹ́nifẹ́re olóyè ìṣọlá èbísẹ̀ní òun náà sọ̀rọ̀ ó ní òun sọ̀rọ̀ ló kọ olóyè ayọ̀ adébánjọ pé ẹgbẹ́ afẹ́nifẹ́re náà pé bí ọmọye bá lè jáde láti ìlà oòrùn gúúsù lẹwa nàìjíríà kò lẹ́jọ́ nù o tó bá jẹ́ pé ibẹ̀ ni ààrẹ ti jáde wá torí pé àsìkò ti tó tá a tún ilẹ̀ wa nàìjíríà tò hmm. bẹ́ẹ̀ náà ni àwọn pandef olóyè chief edward edwin clark tí ó jẹ́ pé ẹni tó jẹ́ bí alukoro wọn ọ̀gbẹ́ni Kenneth Robinson ló léwájú tí ó sì ń ṣojú rẹ̀ òun náà sọ̀rọ̀ ó ní ẹ wò ó tó bá jẹ́ pé ìlà oòrùn gúúsù lẹwa Nàìjíríà lọ́mọ òye ti jáde kọ̀lẹ́jọ́ nù ó ní a mọ̀ pé a ti ń tẹ̀lé ìlànà pínre láàrin torí pé ẹnìkan kì í jẹ kílẹ̀ ó fẹ̀ ẹni tó léwájú ẹ̀yà tàwọn tíìf olóyè lobe ìhà òun náà sọ̀rọ̀ ó ní àwọn gbà àwọn sì fọwọ́ sí i kó jẹ́ pé ìlà oòrùn gúúsù lẹwa Nàìjíríà ńlọmọ oyè ó ti jáde tí ó dupò ààrẹ ilẹ̀ wa nàìjíríà lọ́dún 2023 àmọ́ ní ojú ìwé ogun ìwé ìròyìn Nigeria Tribune tí mo mú lọ́wọ́ yìí àwọn ẹgbẹ́ kan ti ń pera ní Southern and Middle Belt Leader Forum SMBLF tí ibi àti rí Afẹ́nifẹ́re Ọ̀hánẹsẹ̀ ń dìbò àti àwọn tó wà ní àárín gbùngbùn lẹwa Nàìjíríà tamọ̀ sí Middle Belt Forum àwọn Pan Niger Delta Forum pandev gbogbo pátá ni pé tábàárí ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn ọgbà ní o àbí wọ́n kóra wọn jọ tí wọ́n sì ń sọ pé kò yẹ kí ààrẹ lẹwa nàìjíríà ó jáde láti gúúsù lẹwa nàìjíríà lọ́dún 2023 wọ́n ní ó ń tọ̀hún ó ń ronú bíntín àti pé kì í ṣọmọ nàìjíríà rere nínú àtẹ̀jáde kan tán fi síta tó lóye Edwin Clark tí òun jẹ́ bíi alága tí ó fọwọ́ sí tí a sì ti rí ti ìfọwọ́sí ayọ̀ bàbá olóyè ayọ̀ adébánjọ tóun léwájú afẹ́nifẹ́re tá Professor George Obioso tóun jẹ́ ti Ohanaeze Ndigba ti Dr. Pogu Bitrus àti tí ó jẹ́ bí ààrẹ fún àwọn tó wà láàrin gbogbo Middle Belt Forum gbogbo pátá ni à ń fọwọ́ sí tán pé ọ̀tá Nàìjíríà àti àwọn tó fẹ́ kí Nàìjíríà ó túká tí wọ́n sì fẹ́ kí àǹfààní kankan ó jáde lára Nàìjíríà tá a jọ wà yìí hmm. àwọn ni ó sọ pé kó jẹ́ pé igun kan náà ni ọmọ mú ọmọ òye jáde lọ́dọọdún wọ́n ní àwọn tí wọ́n ní kọ́mọ́pọ́n gbé kiri tí wọ́n pè ní zoning wọ́n ní ó ń tọ̀ wọ́n ọ̀fẹ́ nàìjíríà dénú àti pé àpò ara wọn ni wọ́n ń jà fún ọ̀rọ̀ kan tán ní ìbátan ààrẹ muhammadu buhari sọ mama daura tó pé ẹ ẹja sí gbogbo ojú òpó lẹ̀ fóníkálukú ẹ ń bá lè ta kàngbọ̀n kọ́ ta kàngbọ̀n kì í ṣe pé ká máa gbé sójú kan wọn ni ọ̀rọ̀ òun ní ìgbéraga nù àti bí n ti ń ṣe gààrù torí pé ọ̀rọ̀ tó ń sọ ni pé lápá àríwá ilẹ̀ wa nàìjíríà nìkan la lè rí ọmọ òye torí ẹ pé tó sì lè tukọ̀ ilẹ̀ nàìjíríà dé èbúté ògo wọn ni kò tú dànù igun wo nàìjíríà tí ò ní ọmọ òye torí ẹ pé igun wo nàìjíríà lẹ́yà yorùbá ni àbẹ́yà ìgbò àbí tàwùsá tá àti rí ẹni tí mùṣemúṣe rẹ̀ dá múṣemúṣe tó lè tukọ̀ ilẹ̀ wa nàìjíríà ẹ wo ń bẹ lójú ìwé ìkejìdínlógún ìwé ìròyìn ti nàìjíríà Tribune Gani Adams náà ti wá sọ̀rọ̀ ojú ìwé kejìdínlógún náà lọ́wà ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ kóòtù òjìbí ibà Gani Adams náà sọ̀rọ̀ ó ní bá a ṣe ní ká fapá kó nǹkan kó lè bá a tó há ká sì kínra wa lẹ́yìn kétò ààbò lè bá a gbópọ̀ lópòpónà mọ́rọ̀sẹ̀ Ìbàdàn sẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn ní ọ̀gbà o wọ́n ní àwọn kọ lẹ́tà sàgìlà kan sí wọn lórúkọ security stakeholders South West security stakeholders group SSSG wọ́n ní àwọn sì pé àwọn ń tà wọ́n o tìbílẹ̀ làwọn báwọn ṣe wà yìí o tìbílẹ̀ tọkàntọkàn ẹjẹ́ akínyín lẹ́yìn torí falafolo àwọn kan tí wọ́n jẹ́ bí agbébọn àti ajínigbé tí wọ́n ń ṣe bó ṣe wù wọ́n ní òpópónà mọ́rọ̀sẹ̀ ìbàdàn sí èkó tí wọ́n ń jìyàn gbé tí wọ́n sì ń dúkookò mọ́mu nílẹ̀ wọ́n ní báwọn ṣe kọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá làwọn rí i pé iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe tìkọ̀ tìkọ̀ tí wọ́n sì dá wọn lóhùn wọ́n ní àwọn sọ yìí torí pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ń ṣẹlẹ̀ lópòpónà márosẹ̀ Ìbàdàn sẹ́kọ̀ọ́ ó ń kọ àwọn lóminú àwọn òsèlè lajú sílẹ̀ kí tàlùbọ̀ ó kó wọ́ wọ́n ní àwọn kọ lẹ́tà sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹ ká fara kínra ẹ jẹ́ káwa náà tẹ̀lé yín kájọ mọ́ pàráàrò òpópónà márosẹ̀ tá a mọ̀ sí patrol ó ní ẹ kó wa sínú ọkọ̀ ebi àwa náà ó sì lè mọ ibi tá a ti mọ tọ́ yín sọ́nà pé ẹja ṣe báyìí kò sẹ́ni tí ò mọ̀ pé òpópónà márosẹ̀ Ìbàdàn sí Èkó à nǹkan ti bàjẹ́ kọjá àlà torí pé ibẹ̀ ni àwọn kan lúgọ sí tí wọ́n ti ń lọ́ni lọ́wọ́ gbà ibẹ̀ ni wọ́n lúgọ sí tí wọ́n sì ti ń jí ní gbé ó ní àmọ́ pẹ̀lú báwọn ṣe ṣe ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá ọ̀dá wọn lóhùn o wọ́n fi àwọn ogun lágídí ni ó ní àmọ́ síbẹ̀ náà àwọn ò ní lajú sílẹ̀ o kí nǹkan padà ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ tàbí kó ṣe ìwọ̀ oòrùn gúúsù lẹ́wà nàìjíríà torí pé oní kíní kíní ẹni wọ́n ní kíní kíní ẹni ọlọ́run lọ ọ̀yọ́ tọba hmm. tọ̀yọ́ dé ó padà bá ojú ìwé ìkejìdínlógún ìwé ìròyìn ti nàìjíríà tribune ibẹ̀ mo ti bá o. tọ́ àwọn òròyìn kan náà rèé tá a mú fún yín ní kókó kòkó àkọ́kọ́ wọ́n ní àwọn tí ẹ̀yà yorùbá ẹgbẹ́ náà tí wọ́n pè ní yorùbá group wọ́n ń sọ dímọ̀ pé ó dàbí ẹni pé bíi tí àwọn kan lápá ìlà oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà ń lọ làwọn náà tò sí mm-hmm. tí wọ́n ń pè fún yín pé yálà kẹjẹ́ ká sọ àsọyépọ̀ bí nǹkan ó ṣe san mọ́nà fún ẹkùn kọ̀ọ̀kan lórílẹ̀-èdè tàbí kakuku rẹ̀ mm-hmm. èyàn báwọn àwògedengbe pé tẹ́ ẹ̀ bá ti gbà kájọ sọ àsọyépọ̀ ọ̀rọ̀ bí nǹkan ó ṣe lọ gerege lọ́dún tá a wà yìí kọ́ fún kó tètè tọ́ gbẹ̀gìrì kẹ́lẹ́ kó tètè kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ kí tètè mọ bí ó ṣe rìnrìn ẹsẹ̀ lójú ọjọ́ àmọ́ ní ìpínlẹ̀ Bayelsa fíìmù burúkú kan ṣẹlẹ̀ wọ́n ní kọmísánná àti ọmọléègbìmọ̀ asòfin kan ni wọ́n máa jọ rárá wọn gbà mọ́kànnà kódà ọjà ni wọ́n kára wọn mọ́ wọ́n máa lu tira wọn ta o wọ́n ní ẹnìkan tó jẹ́ pé kọmísánná ni fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Bayelsa lọ́hùn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emela Gentu wọ́n ní Gentu o bẹ́ẹ̀ sì rí ẹni tó jẹ́ ọmọléègbìmọ̀ aṣòfin tó wà ní ìpínlẹ̀ náà ọ̀fọ́jì òbókú wọn ni ìyún náà sọdúnmọ́ ẹ̀ pé lọ́wọ́ táwọn wà yìí àwọn ọjọ́ méṣùlẹ̀ àwọn alátìlẹyìn wọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní ohun tó sì fa sábàbí ni pé kọmísánná yìí òun náà ní èrògbà àti lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin láti lọ díje house of rep wọ́n ní ẹnì kejì náà ti tún ṣe ọmọlé ìgbìmọ̀ aṣòfin tìpínlẹ̀ ìyún náà fẹ́ lọ fún reps wọ́n náà ẹ̀ẹ́n ìwọ fẹ́ lọ sí ilé ìgbìmọ̀ aṣojú òfin èmi náà fẹ́ lọ sí ilé ìgbìmọ̀ aṣojú òfin wọ́n wá ní ètò pàtàkì kan fẹ́ wáyé níbi tòsí ọjà lópòpónà Sani Abacha wọ́n ní ibẹ̀ ni wọ́n gbé lọ múra wọn mọ́ wọ́n mà lu tira wọn bàjẹ́ o <laughs> belenja mumu bẹ̀ omi ìtún rèé ẹnìkan ó ti sọ̀rọ̀ láti abẹ́ ètò òṣèjọba ìjọba ìpínlẹ̀ Imo wọ́n ní sẹ́rí Rochas Okorocha wọ́n ní ohun tó ti ṣe sílẹ̀ ní ń dà á láàmú àwọn ìpèníjà tó ní lásìkò tá a wà yìí àwọn ẹ̀já ẹlẹ́ṣẹ̀ kan iná ló ń le kiri wọ́n ní Samson Chukwu ọmọ ọdún mọ́kànlá kan báyìí tí wọ́n pa nípa àfọ́náfọ́nṣu lábẹ́ ètò ìṣàkóso rẹ̀ tó sì jẹ́ pé wọn ò wá nǹkan kan ṣe sí dòní wọ́n ní ó wà lára àwọn tí ń dà á láàmú tí ń lérò Charles Okorocha kiri wọ́n ní ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n gba ẹ̀mí wọn lágádángbọ́n bẹ̀ tó sì jẹ́ pé àgbọ̀n kankan lẹ́yìn rẹ̀ mọ́ wọn ni ara abẹ́ ètò ìṣàkóso rẹ̀ náà ló gbé wáyé àwọn wọ̀nyí náà sì ni wọn ò jẹ́ kí Rochas Okorocha ó gbádùn tó jẹ́ pé ìwọ̀n ń wojú rere Ọlọ́run kí lásìkò yìí alábòjútó fún ètò òròyìn àti àgbékalẹ̀ ààtò ní ìpínlẹ̀ náà Declan Emelumba ń ló fi àtẹ̀jáde yìí síta lóko ìjọba ìpínlẹ̀ Imo pé gbólóṣèlú bá ti wà ń pò tó ti lo ipò náà nílòkulò kó má gbàgbé pé òun ó kú òǹpò oúnjẹ kan o lọ́ba kú òun bẹ̀ pátá gbogbo àwọn èèyàn tó ti hàn léèmọ̀ hàn ní kọ́ọ́rú wọ́n padà ẹlẹ́dàá wọn náà padà wàá ṣèdájọ́ fún un àmọ́ wàhálà kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn tí ò dáa eh? òbí ò òbí ò òbí ò wọ́n ní ọmọ tá a bí sílé tó ọ̀hún lóko tó ewó orí ilé yẹn ni ó bí wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ kan tí wọ́n pòókọ rẹ̀ ní Joshua Josie wọ́n ní ni wọ́n bá sọ ọ́ di mímọ̀ pé padà lé irun tó gẹ̀ sórí ìyé ìsara ẹ̀ àwọn ọmọ gànfin ní gẹrú rẹ̀ wọ́n ní ìgbéǹgbé tí ọlọ́gbé àwọn òbí rẹ̀ lẹ́yìn àwọn òbí rẹ̀ náà bá gbé àwọn ọmọ gànfin míì wọ́n bá ṣí gàngán wá sí sùkúù wọ́n bọkọ̀ jẹ́ wọ́n kì àwọn olùkọ́ mọ́lẹ̀ wọ́n kì àwọn olùkọ́ léèwé mọ́lẹ̀. wọ́n fọwọ́ bà wọ́n. lásán wọ́n lu ti tẹ́kẹ̀ wo jápolówó ọjà díẹ̀ ọlọ́run ṣàánú wa àwọn ìbọn sọnù níléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni ìbọn sọnù hmm, hmm. ẹgbẹ̀rún lọ́nà ọgọ́sàn-án ó dín díẹ̀ one hundred and seventy four thousand eight hundred and fifty nine nìbọn tí iléeṣẹ́ ọlọ́pàá ní nàìjíríà ò lè sọ pé bó ṣe rìn rèé. mo fẹ́ béèrè kankan lọ́wọ́ hmm. wọn mo gbọ́ òròyìn kan pé ní ìlú àwọn òsù wípé iléeṣẹ́ amúnáwá ní ìlú àwọn òsù ń lo jẹnẹrétọ̀. àyẹ̀sí ah, ah, ah, <laughs> ìbọn sọnù mọ̀ ń bọ̀ ẹja dojú ọjà ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí ta aládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ọ́ ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹkújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè ọgbà tí àṣẹ jiná lòdì ìrànjẹ́ làwọn aláṣẹjókòó tì tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì yóò ti wẹ̀wọ̀ ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti irinṣẹ́ tó kojú owó iṣẹ́ sì ti fẹ́ẹ̀ parí pẹ̀lú lórí ọgọ́rùn-ún míì jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ ààbò tó dájú òun ohun amáyédẹrùn ní ìṣokùnfà ìdásílẹ̀ ilé iṣẹ́ ńláńlá láwùjọ òun náà nìpínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wà bọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn inú ojú pópó tí ń sòrú dọ̀sán ńkọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi ń mọ rírì gbogbo àwọn aláṣẹ gómìnà Ṣèyí Mákindé ló ń sọ fún wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí ó taṣọ ọgbẹ́ iléeṣẹ́ ètò òròyìn ìròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde oh boy na okada you carry yes ooo wetin happen to your car the mechanic wey there our junction don't spoil am He no get them at all why you can't give you na car to roadside mechanic shebi i don't tell you say na service king make una the trust with na car service king yes now. service king service king eh, yes so service king na baba for auto fixing We go make you enjoy your car like new without wahala dem be expert for engine work and repair na diagnosis them go first do to sabi wetin be the problem for your car whether na mechanical or spare part fixing abi electrical work na any brand of car dem dey do with dem different different ogbonge machines even service service king dey do body work like spray painting and baking service king dey plot thirty-six beside Bevy high school college crescent okeado ibadan dem telephone na zero nine one three five zero zero zero three eight four service king happy moto happy you inna lillahi wa inna ilaihi raji'un pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run ọba Allah fún ìgbésí ayé rere gbogbo mọ̀lẹ́bí atóyèbí oyèwálé tilé ọ̀sanyìn ìdí arẹrẹ nílùú ìbàdàn wọ́n kéde ìpapòdà màmá wa onínúure tó jáde láyé màmá wa taibat àṣàkẹ́ oyèwálé ní búsàrí tí gbogbo èèyàn mọ̀ sí ìyá alábọ́ ẹni tó jáde láyé lógúnjọ́ oṣù kínní ọdún 2022 tá a wà yìí ètò ìsìnkú nílànà ẹ̀sìn Islam yóò wáyé lónìí ọjọ́ kọkànlélógún oṣù kínní ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ gẹ́gẹ́ ní nàmbà 19 zone two, tèmídìrí àgbámú road sanyo nílùú ìbàdàn kọ́lọ́hún ọba àlà kò fi àlùjánà onídẹ̀ra kẹ́màmá wa olùkéde honourable saheed oyewale káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa aláìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé dènà àìsàn ju ká máa wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ilé ìlera rẹ ṣe pàtàkì. aṣíwájú ni wá aṣíwájú ni wá. àjèjì ọwọ́ kan ògbẹ́rù dórí àgbàjọwọ́ la fi ń sọ̀yà bọ́kọ̀ tẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ń lọ gẹ́gẹ́ lábẹ́ ìjọba ọmọ ẹ̀rọ olúwaṣeyẹ mákindé ló yẹ kájọ gbárùkù tí káṣíyọrí bá a lè dé bá nípasẹ̀ bẹ́ẹ̀ ni sísan àwọn owó orí tó yẹ sásùn ìjọba lásìkò tó tọ́ ètò sísan owó orí ilẹ̀ ibi tá a kọ́lé sí tàbí tá a kọ́lé iṣẹ́ ṣíṣe pàtàkì láti lọ ṣe ojúṣe tó tó àti ètò yẹ sásùn ìjọba fún ti ọdún twenty bẹ́ẹ̀ sì rèé o àǹfààní ńlọ tó ti wà ní kété tí wọ́n bá ti ṣí ojú òpó sílẹ̀ láti máa lọ san owó yìí ní tààràtà ọgbọ̀n ọjọ́ àkọ́kọ́ tí wọ́n bá ti kọ́ fi ìwé lé yín lọ́wọ́ ẹ̀yin bá tètè lọ sanwó tiẹ̀ yóò tún gba ìdá mẹ́ẹ̀ẹ́dógún padà nínú owó tó san ẹ lè sanwó wọlé pẹ̀lú ìlànà ti POS ẹ tún lè sanwó wọlé sí àwọn ẹ̀ka tó ń rí sí ètò ìpawọlé lábẹ́ ìjọba tó wà láwọn ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàléní ọgbọ̀n tí ń bẹ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ èyun OYBIR tax offices gbogbo ẹ tún lè kọjá lọ sí room four Ministry of Land Housing and Urban Development kẹ́ lọ sanwó yín níbẹ̀ ẹ tún lè sanwó nípasẹ̀ www.lands.oyostate.gov.ng ẹ tún lè sanwó láti àwọn ilé ìfowópamọ́ olóko gbogbo tí ń bẹ láyé àyíká àti àyídà yín sanwó orí ilẹ̀ ibi tó kọ́lé sí tòun ti ibi tó kọ́lé iṣẹ́ sí o pẹ̀lú ìlànà àti ìbámu òfin ìjọba land use charge ọ̀yọ́ ò ní bàjẹ́ o ṣojúṣe ẹ̀. ọlọ́run bàbá adébóyè tún láti pa ó lẹ́rìn ayọ̀ nínú ọdún tuntun nínú ìpàdé àdúrà wákàtí ògo pẹ̀lú àsọtẹ́lẹ̀ ọlọ́jọ́ méje pẹ̀lú àkòrí ọlọ́run ẹ̀rín. someone shout hallelujah. it's your turn to laugh at the seven days prophetic hour of glory of the redeemed christian church of god oloprovince one with the the god of laughter sunday january sixteen sí sunday twenty two orin tí ó ṣí fèrèsé ọ̀run láfi síde láago mẹ́ta ọ̀sán sunday sixteen shout of praise by three pm monday through friday five thirty am also friday evening five pm saturday anointing service by six am sunday twenty-two thanksgiving sunday twenty-two nìsín dúpẹ́ láago mẹ́sàn-án wúrọ̀ ministry pastor edward adéparí ọlá.